وعلى آله وصحبه ومن والاه بعد السلام عليكم عليه وآله وسلم ní ìlú mọ́tà alákùnrin ẹ sì ti mọ̀ pé àwọn asúrà tó máa ń àbí tá a súrà ní màkìyà kí ti dandan kó dé bí mọ́tà náà ló ti sọ̀kalẹ̀ wọ́n máa ń túmọ̀ sí ohun tó náà ń sọ̀kalẹ̀ fún àdùsùn lọ́wọ́ àdùsùn lẹ́wọ̀n. ṣáájú kó tó ṣe hijira kódà kó ṣe fún kèsè mẹ́ta lọ́nà tó sọ kalẹ̀ kí ẹ bá ti ṣe mọ ikú bá nàbì sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀ kó tó ṣe hijira ó fi gba kan lọ sí ọkọ rẹ̀ tó táyà fúnránì kan bá sọ kalẹ̀ ní tọ́ ìpìyàn náà kí lápè mẹ́kìyẹ nítorí kó sọ kalẹ̀ bá nàbì sọ̀rọ̀ bá rẹ̀ sọ̀rọ̀. ṣáàtú kánàbì في tó ṣe hijira ẹlẹgbẹ المكية هي الصور التي نزلت على النبي صلى الله عليه وآله وسلم قبل الهجرة ولو في غير مكة فسميت مكية تغليبا adékun wọn kẹ ní mẹkìyà láti tọ́ka sí pé ìtọpọjù náà ní pé sáájú kánàbì sọlọgbà àìsọlọ tó tó ṣe hijira yẹn maka ni máa wà maka sì ni àwọn sóra yìí náà ti sọ̀kalẹ̀ wọ ilé wọn bẹ nínú rẹ tó ṣe kéke sí maka ló ti sọ̀kalẹ̀ tẹmẹsì pé sóra ni mẹdẹni yẹn tó túmọ̀ sí pé gbogbo mẹtọlọ sọ̀kalẹ̀ fanabi sọlọ àrùsẹlẹ lẹ́yìn hijrọ ọba àmàjẹlù madina lọlọrun ọba ti sọ̀kalẹ̀ kódà ó ṣe é ṣe kọjá ibi nǹkan míì nínú rẹ̀ nínú ìtàkùn ní madaniya yẹn ló ti sọ̀kalẹ̀ ṣùgbọ́n sọ̀kalẹ̀ lẹ́yìn hijrọ anabi muhammed sọlọ lọọkọ ìlú àlẹ ìlú sẹlẹ. tẹ́lẹ̀ báyìí wọn súrọ̀tù nàḥàl ọ̀kan nínú àwọn súrọ̀ eléyìí tó sọ̀kalẹ̀ ṣáájú hijira nàbẹ Muhammad sallallahu alayhi wa alihi wa sallam alukur'an kò bá jẹ́ mẹ́ta lọ́nà tó sọ̀kalẹ̀ kò bá ti jẹ́ mẹ́ta náà. bá jẹ́ Mẹ́kà kò bá jẹ́ Mẹ́dínà lọ́lọ́wọ́n bá ti sọ kalẹ̀. a gbọ́dọ̀ gbà káti máa wò pàwọ́ dandan ìlà àwọn súra yẹn làwọn àyà yẹn ló fi ti torí rẹ̀ sọ kalẹ̀ ìlà àlùkùránì tó lè wúlò. mẹ́tẹ́tẹ́ yìí wò pé Abu Jahal ni bá wọ́n. Láhàbù ní súra yìí tuntun rẹ̀ sọ̀kalẹ̀ Fìràwọn náà ọ̀kan mi èmi kọ́ Al-Qur'an ní wúlò sí torí agbọ́dọ̀ gba gbogbo ọ̀rọ̀ tó lọ́rùn bá wa Al-Qur'an àwa gangan lọ́lọ́run ọba ń bá أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم sábà gbé alukur'an ọ̀ràn yẹn ní kátà bí ọlọ́run ọ̀ràn yẹn ní kátà bí ọlọ́run níbi aburú ẹ̀ṣẹ̀kọ́ ẹni ẹ̀kọ́ gẹ́gẹ́ bí ọlọ́run ẹlẹ́dàá ti ti kọ́ aláṣẹ sani fẹ́yìndà kọ́rọ́ ẹ̀kọ́rọ́ ẹ̀ẹ́nà fẹ́ẹ́ sẹ́ẹ̀d bílẹ̀ ẹ̀gẹ́mìnà ṣẹ̀kọ́ ọ̀rọ̀ yìí. ẹ̀wárí bisimilahi rahman rahim ó síwájú gbogbo súra kọ̀ọ̀kan eléyìí tó sì dọ́gba jù òun náà ní kékeré ṣe ááyà kan níwájú súra kọ̀ọ̀kan ṣùgbọ́n amúnimàgbé ìdáǹbàbọ̀ ti tán àti bẹ̀rẹ̀ tuntun ni àwọn sọ̀hábò ti sàdédé kọ́ sínú àkùrán àfi pẹ̀lú àti ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ibi tí wọn ò sì ti ní kí wọ́n kọ́ wọn àkọ́ bí bá ti rí ike Suratu Tawbah kò bẹ̀rẹ̀ pẹ̀lú bismillahir rahmanir rahim kí ló dé tó fi rí bẹ́ẹ̀ nítorí pé anabi sọ̀rọ̀ bá àdùsẹ́lẹ̀ ń kọ̀ọ̀pọ̀ àwọn sọ̀hábà láti wọ́n ṣe bẹ́ẹ̀ àwọn èyí sì ṣe tó wù wọ́n á ìjọba ní kí wọ́n ṣe iná ni wọ́n máa jẹ. Ìrọ̀ bisimilahi rahman rahim ìpín kan nínú àyà nínú àkùnrin Jésù dídí àyà. Gẹ́gẹ́ bó ti ṣe wá nínú Sūratun Naml nínú ìwé tí anabi suleiman aleyhi salam tọkọ sí belqis kéde balqis o pèkúpè ní balqis belqis belqis yẹn tún ṣe di lárúbáwá àmọ́ báwọn ẹlẹ́dẹ̀ yẹn ti máa ń pè kàn wọn ní belqis nínú ìwé tó kọ sí belqis lẹ́yìn ìgbà tí ẹ yẹ ojú ojú tó ti tú àṣírí ó ti ṣe bá àwọn èèyàn Belkis àti Belkis wípé wọ́n bọ oòrùn wọ́n forí balẹ̀ fún lẹ́yìn Allahu Rabbul Alamin. anabi suleiman aleyhisselam wọ́n fẹ́ ma òdodo ọ̀rọ̀ ojú ojú ìmàgà púpọ̀. nítorí pé a yẹn kò ti kéré tó a ọwọ́ tó fi bá anabi suleiman sọ̀rọ̀ èèyàn mọ̀ pé ìmọ̀ púpọ̀ ó ní èmi o àhọ́tò máa lẹ̀ ń bẹ́ẹ̀ ó ti máa dọ́ọ̀mù ẹ̀yẹ rólò ń sọ fún anabi suleiman ẹni tó yẹ pé ní abẹ́ ìjọba rẹ̀. àti èèyàn àti àlùjáde ọlọ́run kó wọn sábẹ́ rẹ̀. Suleiman aleyhi salam ọtọrọ lọ́dọ̀ ọlọpọlọ ọgbọkùn ní ọlá láàyè mbọgbé ilé àhádé mẹgbẹ tìrọ ọlá bẹ́ẹ̀ ò ní tọ́tẹ́ nìkan lẹ́yìn ọlọ́sìn gbà bẹ́ẹ̀ débi kwana sì fẹ́ dì lókun gbàtí ṣetán ní gbé náà tí ń fẹ́ tánà bí sọlọ́lá àdùsẹ́là ń bí tánà bí tẹ̀sẹ̀ sọ̀lẹ́ nábì wàá ra mú lọ́rùn fún lọ́rùn nábì wàá ronú kó wọn mú kó wọn fi dé mọ́lẹ̀ ọ̀ràn lókun fún gbogbo ayé orí wọ́n lè má ké nínú ọlá tó lọ́wọ́ bá fún ọ ó tún fún un lọ́la láti lè mú ṣètò ọwọ́ ni mo rántí àdúrà tí ọmọ ìyá mi Suleiman aleyhi salam ṣe pé wọ́n lọ fún mi ní ìjọba kan fún mi lọ́la kan láàyè mbọ̀gí ilẹ̀ àhádì mẹ́mbẹ̀rẹ̀ sẹ́nìkan tí ò ní tọ́ sẹ́nìkan lẹ́yìn ló jẹ́ kí n sọ ọ́ lẹ́kọ̀ọ́ ẹnì lọ́mọ bá gbàdúrà bí Suleiman ti wá gbàdúrà lọ́la bẹ́ẹ̀ yẹ húdúhúdà ti ṣe wá kéré tó lára ìní ẹ̀yẹ húdúhúdà wá ń ṣe báàrí níwájú ànábì Suleiman ìpè àhọ́pọ̀ bíi máa lẹ̀ ń tọ́ṣẹ̀ bẹ́ẹ̀ wọ́n tó kẹ́mi ń sẹ́bẹ̀ ìn bíi nẹ́bẹ̀ ìyàpè mo ti máa dọ̀mọ́ wọ́n mú ìròyìn tó dájú sáká wọn mú wa láti ìlú sábà sẹbẹ wọn bẹ lágbọn lẹ yamma lórí anabi suleiman aleyhi sẹlẹ wà kọlẹtì ọkọlẹtì òfin ránṣẹ́ sí belfast nítorí pé tẹmbárí wẹyì bákan méjì ni wọn lè kà fún pé ẹnìkan tó nà lọ́la dúkokò máa táwọn táwọn bá sì gbọ́rọ̀ sí lẹ́nu àwọn lè sọ̀jọba àwọn táwọn bá pọ̀ láti gbọ́rọ̀ sí lẹ́nu àwọn àwọn lè má rí àgbo pèsè fúnjọba àwọn báwọn dìtà àbí kí wọ́n sì mọ gbé ìwé yẹn irọ́ lásán talẹ́ni tó lè kọ̀wé bẹ́ẹ̀ sí ọba tàwọn náà ọba ńlá lọ́ba tàwọn náà yọ wá máa halẹ̀ mọ́ta ni. Suleiman aleyhi salam kọ́ ẹsì mọ̀kílá yìí jọ kò sí àwọn tó sá lọ dà kẹsàn-án kó kọfì nígbà wọn bá ní gbéwé lọ nígbà wọn bá ní kò sí kò sì sí báàsì kò sí tẹ́lẹ̀ kó láti fẹ́ fi rántí wọ́n máa ń fìwé fi ràn ẹ̀yẹ títí àìpẹ́ lọ́dọ̀ àwọn alábáwọn wọ́n ní ẹyẹ kan tó ṣe pé ẹyẹ àdàbà tẹ́gbọ́n máa tírìnì rẹ̀ láti lọ láti lọ fìwé jíṣẹ́ sẹ́ni tẹ́ máa kọ̀wé sí. Ṣèbẹ́ náà wá fún wódòwódò níwè ọlọ́múrò ìwà lọ wọn wè. Tọ́ Sùlẹ̀mán alayhi salam nínú ìwé yẹn. Oní innahu min Sùlẹ̀mán wa innahu. بسم الله الرحمن الرحيم ألا تعلوا علي وأتوني مسلمين هذا سليمان ويجي واو أتبرر لرقوله ألا نجله ألا دفله سريره ìtẹ̀ bá rí ìwé mi yìí o ẹ gbọ́dọ̀ sí àgbẹ̀rù kan ní sí mi o gbogbo yín kẹ́sì wá bá mi lẹ́nu tó gbà pàtó di mùsùlùmí. tòun ń bẹ̀ yẹn bísímìláì jẹ́ abala kan nínú àyà kéésù dídí àyà tẹ́nu àwọn olùmọ́tò gbogbo bísímìláì rahman rahim dábàá nínú bẹ̀rẹ̀ àwọn súra kìí ti àyà kan lára súra ṣùgbọ́n àyà tí wọ́n máa fi ti àfihàn pé ìdáǹbàbọ̀ tán yàtọ̀ sí Suratul Fatiha nìkan ìyàgbọ́ ẹnu bẹ náà ni àwọn olùmọ̀ nípa pété bisimilahi rahman rahim ní ìbẹ̀rẹ̀ Suratul Fatiha wọn kò náà sàmì kọ́rọ̀ tuntun bẹ̀rẹ̀ ni àbára Suratul Fatiha ní bisimilahi nítorí pé tó bá gbé àkúrá ni ìdá bá yẹ wò ẹnì kí wọ́n máa sàmì sí fún yín pé àyà méje. bó la ti wá kà tó fi jẹ́ méjì ṣé bisimilahi rahman rahim tó la láyà alákọ̀ọ́kọ́ tó fi jẹ́ pé alhamdulilahi rabbil alamin ọjọ́ àyà kejì arrahman rahim àyà kẹta maliki ní àyà kẹta iyá kẹna àbúdó wa iyá iyyaka nasta'in àyà kẹta ihdina as-sirata al-mustaqim àyà kẹta. صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آية كده إبا القرآن سؤال الرأي بلا سري ọ̀pọ̀lọpọ̀ nọ́mbà tí wọ́n kọ sára suratul Fatiha gbogbo tó ṣe wà. níbo mi ẹ̀wẹ̀ ẹ̀rí wọn ti nọ́mbà rẹ̀ wọn kì í bismillahir rahmanir rahim kì í sáyà nọ́mbà wa. ayé alákọ̀ọ́kọ́ ni alihamudulilayi rabbil alamin arrahman rahim ayé alákejì maliki yawmiddin ayé alákẹta iyyaka na'budu wa iyyaka nasta'in ayé alákẹta ihdina siratal mustaqim ayé alákẹta siratal ladina an'amta alayhim ayé alákẹta. غير المغضوب عليهم ولا الضالين آية لك ẹnu gbogbo wọn kò lórí pé àyà méje náà ní fàtẹ́hà ṣùgbọ́n báwo la ti kà tó fi pé méje ṣùgbọ́n gẹ́gẹ́ bí súrà tó àwọn àjọ ayé òun náà yàtọ̀ sáwọn súrà míì tí bisimilayi rahman rahim tí kìí ti ṣe àyà alákọ̀ọ́kọ́ ọlọ́yẹ̀lẹ́gàá wa ní. أتى أمر الله فلا تستعجلوه سبحانه وتعالى عما يشركون gbàtí ọlọ́run náà محمد صلى الله عليه وسلم؟ tọ́ran sí gbogbo àgbáńlá yìí tó ti bẹ̀rẹ̀ sí ní jíṣẹ́ rẹ̀ látọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ti ṣe lárúbáwọ̀ wọ́n ń gbọ́ ọ̀rọ̀ tuntun tí wọ́n gbọ́ rí nítorí pé alukur'an tí ọba ti kọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún anabi sọ̀rọ̀ bá àdùsẹ́ gbọ́ làbá tẹ̀lé kò síbi dáàtì mọ́. àwọn ẹni tí anabi sì ń bẹ láàrin wọn yìí wọ́n jẹ́ àwọn èèyàn kan tó ṣe pé àwọn náà jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ tó dáńtọ́ ọ̀rọ̀ a máa yé wọn yé láì jẹ́ pé àtàlàyé púpọ̀ lórí ẹ̀. ìgbà tí wọ́n ń kọ́ ọ̀rọ̀ alukur'an a lè pé àwọn díẹ̀ nínú àwọn gba nàbì sọlọlá àtẹnà bọrọ jẹ mùsùlùmí àwọn púpọ̀ jù wọn kọ̀ láti gba nàbì gbọ́ àwọn jẹ́ kèfèrí àwọn tó wá jẹ́ kèfèrí yẹn wọn wá tira wọn lálàkà fún ànàbì sọlọlá àwàlẹ ìwàlẹ sẹlẹ nítorí pé ọ̀tọ̀ nípa ọ̀gbà nǹkan kò sì di lọ́nà kọ́rọ́nà lọ àti kọ́jẹ́pọ̀ gbàǹkangbọ́ ọwọ́ àsọ̀rọ̀ àrẹ dàkútòkúta àti gbòòlù níwájú ẹ̀kọ́ kò ní rọ́nà lọ. àwọn kèfèrí wọn àgbà anábì gbọ́ sallallahu alaihi wasallam wọn tún wá sọ̀rọ̀ àwọn tòkúta àti gbòòlù pípé ńtọ́lọ̀ fi ràn kò ní rọ́nà. nínú dáná bí sallallahu alaihi wasallam ń sàlàyé báwọn òun náà lọ̀rọ̀ nípa gbẹ̀ndàgbéyà ọ̀rọ̀ nípa rẹ̀ gba púpọ̀ nítorí pé tá a bá wọ́n gbé wa lọ sí á dára alẹ́ lẹ́yìn ìgbà táwa ti ń tẹ̀lẹ̀ mẹ́lẹ̀ á máa bẹ lábẹ́ ẹ̀ kí ni tá a rò tá a mọ̀ kó lè tẹ̀lẹ̀ sí wa gbanu sáré kò sẹ́ni tọ́mọ̀ gbogbo wọn ti mọ̀ pé táwọn bá wù nǹkan yìí ọ̀sẹ̀lẹ̀ sáwọn kìí ṣe nǹkan tuntun ṣùgbọ́n nàbì sọ̀rọ̀ lọ́wọ́ àti sọ́nà fi ń gé àwọn pé táwọn bá wù àlìjáná wa iná wa ìkẹ́ wa ìyá wa ó sì tó fi ń yé àwọn pé ẹni tí ó jìyà náà lẹni tó sá ìgbà àwọn ò gbàgbọ́ aláìgbàgbọ́ là ajẹ́ kékeré ọ̀tọ̀ sí wọn ìyá ní ọ̀tọ̀ sí àwọn wọn sọ pé oní ìyà tí ó dé òní gbẹ́mú àti pé ríran tá a rán àti wá àti gbẹ̀ǹdà òkèèyà bẹ́ẹ̀ ti ṣe jọ rí síra yín ọwọ́ ìyàtọ̀ ti ń bẹ láàrin ọmọ àkàtà ni àti tìfábẹ́là tí ó jù rébété lọ òun lọ́wọ́ nǹkan sẹ́kù tí gbẹ̀ǹdà òkèèyà mọ̀ fi dé lẹ́yìn ìgbà tó lọ́ọ́ rán àmì sọ̀rọ̀ bá àti sọ̀rọ̀ náà là ń tọ̀ lónìí. o fi pé ẹgbẹ̀rún kan ọdún àtọ́gọ́rùn mẹ́rin rébété yóò ti wù. àwọn kèfèrí tó sá ìgbàgbọ́ tó ti máa gbé ìyá ní ọ̀jẹ̀ dàrún ọmọ wa fún ànábì sọ̀rọ̀ bá àtúnlá lójú pé ó sọ pé tá a bá ìyá ní wa kí ìyá náà mọ̀ njẹ́ òníyá náà di à ń kọ́ kúlé là ń kọ́ pọ̀tẹ́ àwa fẹ́ díyà bẹ́ẹ̀ sallallahu alaihi wa sallam. tó ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ẹ má yọra yín lẹ́nu ẹ má wulẹ̀ kánjú má o. ata amru Allahi fala tasta'jilu. ìgbéǹda al-qiyama tí ìyàwó ti jẹ yín ó ti dé tán o ó ti dé tán ẹ mọ òwúlẹ̀ ká ìyá ọlọ́run lójúmọ́ pé kó tètè wá báyìí. ǹjẹ́ ń béèrè fún títí tán ọlọ́ni àjá amúrùwọ̀ lọ́sí ìwọ̀tẹ̀lẹ́nọ́rí lè dàgbé ọ̀tọ̀. ìyá eléyìí tọ́lọ̀ ń fi jẹ́yìn tí gbèǹdé bá dé ọlọ́run ló ti dé tán fẹlẹ tẹsán jèló ẹ bá wulẹ pẹ̀lú torí pípé ní àlùfíà lójú wa ló pẹ̀sù kò jìnnà lọ́dọ̀ Ọlọ́run ọba Ẹlẹ́dàá o àwọn múmìnì ló máa ń bẹ̀rù ẹ àwọn kèfèrí àwọn máa ń kánjú pé kó tètè dé àwọn múmìnì àwọn ń tó wà nù ẹ. àwọn kèfèrí retí kókó dé ní gbogbo àwọn àyàtọ torí pé àwọn ànábì tó ti síwájú yẹn ẹnìkí táwọn bá ń bá àwọn èèyàn wọn sọ ní táwọn èèyàn wọn máa sábà tọrọ lọ́dọ̀ wọn náà pé kí wọn mi téèyàn á rí téèyàn á tọ́lọ̀ wọn ẹlẹ́dàá bá wá fún wọn lámìyàn tó ṣe pé kàkà kí àwọn èèyàn yọ gbọ́ wọ́n gbàgbọ́ wọ́n tún kọ̀ láti gbàgbọ́ ọlọ́wọ́n bá máa wá sọ yà kalẹ̀ láti ayé ń bì níyà tí wọ́n ti máa dé bá wọn. ṣùgbọ́n àwọn ẹni tó jẹ́ ìjọ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti sọ fún àwọn pé ìyàwó ní dé wá báyìí láyé bì ìyá yín di dọ́gbìn ní alùpùpù àwọn wọn ka ìdọ́gbìn ní alùpùpù lójú kíkọ́ yẹ kó náà tètè dé àwọn ò lásìkò táwọn lè fi retí kíní ìtìpẹ́ lápò ẹ̀yìn torí ẹlẹ́sìn máa rí nínú àwọn àyà alukur'an wọ́n ṣe ń fi ọlọ́kùnrin ọ̀jọ̀ kan àbẹ́ẹ̀lì tí wọ́n fi ń yọ anabi muhammed sọ̀rọ̀ bá àrùsílẹ̀ màlẹ́nu lórí ìgbà wo níjọ́ gbẹ̀ndẹ̀ àlùkìyàmọ̀ bọ̀. يسألونك عن الساعة أيان مرساها فيما أنت من ذكراها إلى ربك منتهاها إنما أنت منذر من يخشى كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها. ولن ما في النبي صلى الله عليه وسلم ìjọ oníjọ gbẹndà òkè àmàna ń bọ kì í ṣe nítorí ìka méjì síbò ní ọjà wa ń jọ yẹn níjọ ni ó dùn. ọwọ́ àwọn kèfèrí wọn ti àyà ni torí báwọn kúkú gbàgbọ́ tẹ́lẹ̀ náà iná ń sẹ́wọ̀n wò pé àwọn òbí já nàbì ní rọ síbò ní ọjà wa lọ́jọ́ náà àríjọjọ ọjọ́ tí ò ní ti tọ̀ nara rẹ bẹ́ẹ̀ ni gbogbo kèfèrí àwọn ọ̀gbà gbogbo ìdàgbé àmọ́ wà torí pé tí ọba wá lóòótọ́ á àkàrà àwọn òtún ṣèkù ìdí ọmọ ló ń kó domi ìyá burúkọ jẹ àwọn lọ́jọ́ tàwí ìdí nu kí ìjáni nírọ̀ wọn ò lè bá a dópin ni wọ́n ṣe máa sọ pé gbẹ̀ndàgbé àmọ́ náà dán kọ́ ìrọ̀ yìí ọlọ́ni yẹ́sàlùkẹ́ náà sọ àní sáà kó lè nàmà ìlmọ̀ àìndàlọ́ọ̀. ما يدريك لعل الساعة تكون قريبا وما سوى النبي محمد صلى الله عليه وسلم nípa pípa àwọn onígbèǹda ìyáàmù gánbọ̀ náà fi yé wọn pípé ọ̀dọ̀ ọlọ́run nìmọ̀ eléyìí wà dalẹ́ni tọ́mọ̀ bóyá ìgbèǹda ìyáàmù dídé rẹ ti súnmọ́ pẹ́kípẹ́kí ọ̀sẹ́ni tọ́mọ̀ torí ẹ̀ ọlọ́ni ata amúrùlọ́ ọ̀rọ̀ ọlọ́run ti dé o ìgbéǹde àkíyàmà ti súnmọ́ o fẹlẹ tẹsítẹ àjẹrò ẹ má wulẹ̀ kán ìyà lójúmọ́ kókó tètè wá báyìí òǹgà alára náà ti dé wọ́n máa ń lo èdè tí ń tọ́ka sí pé nǹkan ti lọ fún nǹkan tí ó ti dé eléyìí ti ń bọ̀ láti fi ṣe àpẹẹrẹ pé lójú wa lọ́pẹ́ sí ọ̀dà pípé yóò dènà àwa là ń wò pé kò ní dé wọ́n dájú tó àdá pípé yóò dènà gẹ́gẹ́ bọ́lá ọ̀gbẹ́ lẹ́dàá ti tún sọ nínú àyà mi pípé iqtaraba lin-nasi hisabuhum wa hum fi ghaflatin mu'ridun ẹ̀kọ́ dárọ̀bà ọlọ́run sọ pé ẹ̀kọ́ dẹ́rì ó ní ẹ̀kọ́ dárọ̀bà ìṣirò dáàtì fáwọn ètò sísun máa wà pẹ́kípẹ́kí. bákan náà ọlọ́run sọ pé ẹ̀kọ́ dárọ̀bà ti sàájú wọ́n yìí ṣàpàlù kọ́mọ gbẹ̀ndà gbéyàmọ̀ ti súnmọ́ ló ń kí òṣùpá òpin sí méjì eléyìí tẹ̀lé láyé ànábì Muhammad sallallahu alaihi wasallam ìdajì dúró báyìí gédégbé ìdajì yòókù náà dúró gédégbé àlàfo farangada farangada wà ń bẹ láàrin méjèèjì gbogbo yẹn wà ń rí bẹ́ẹ̀ ní gbogbo ilé ayé ní òru tí òṣùpá tó ti dàgbà pín ọwọ́ pín sí méjì tó gbogbo yẹn rí ọlọ́run ti lámì ẹbí wọn tọrọ àmì àmì kan lọ́lọ́run fi hàn tọ́ ọlọ́ni fẹlẹ́ ti tàjírú ẹ má kàn ìyà lójú torí kẹ́yìn wò kó ti pẹ́ jù ẹ má kàn lójú ọ̀nà ti dé tẹ́lẹ̀ ìbáyé wa àwọn kèfèrí máa kánjú nípa pé wọ́n retí kí ọwọ́ bá wọn tí ọba wa ti kọ́nà ọba ti sàdéhùn bí àlùmọ́ àti ànábì sallallahu alaihi wa sallam wọn ò ní pa wọn láyé bíi ìyá tí ọba jẹni tó lẹ́tọ̀ọ́ sí yà nínú ńgbà tó bá ti jọ pé ndàlùkì yá mẹ Ọlọ́run Ẹlẹ́dàá wa sọ náà alukur'an ó ní wasta'jilunaka bil'adab walawla ajalun musamman laja'ahum al'adab walaya'tiyannahum baghtatan wa hum la yash'urun wọn máa kàn wọn ànábì lójú pé kò tètè mú yà tí ó di àwọn wa tí ọba ṣe àdéhùn tọ́lá ti ṣe pé ìyà tí ó jẹ wọn àsìkò rẹ̀ ni ó jò ní ọjẹ wọn níjọ́ gbẹndà òkèèyàn ìyà náà bá kan ju wa bá wọn nílé ayé àmọ́ mo búra o ìyà ó bá wọn lójijì ní ìgbà tó ṣe fún wọn ti fọnú fọra tí wọn mọ ìgbà náà ni ó wà bá wọn ọlọ́run tó sọ yìí pé yasta'jilunaka bil'adab wa inna jahannama lamuhitatun bil kafirin wọn máa kán wọn ànábì sallallahu alaihi wasallam lójú pé kò tètè mú ìyàwó abáwọn àwọn fẹẹ jìyà ara àwọn àwọn ń fẹ wa inna jahannama la muhitatun bil kafirin ọlọ́run ní dájọ́ tí ànámọ ọ̀rọ̀ kiri ká àwọn kèfèrí ẹnìkan àti rọnà jáde ń bẹ wọn kú palẹ̀ mọ́ ad-Dahhak rahimahullah tó ń sọ. ọ̀tàkù ntí àwọn olùmọ̀ nípa tafsiri yóò sọ. torí kó àwọn sọ̀kè fẹlẹ́ fẹlẹ́ fẹlẹ́ ti tàjìlú ẹ má kàn lójú ìyẹn ni pé ẹ má kàn lọ́n lójú pé kó mú ìyàwó abáyé àbí ẹ má kàn ìyá náà lójú pé kó tètè wá abáyé nítorí pé ìyá náà ń ń náà wa sọ pé amúrò lọ kíkẹ́ àti ọlọ́run tá a pé ìgbéǹda òkèèyàn ti súnmọ́ ó ní ìtumọ̀ rẹ̀ ní fọ̀rọ̀ ìgbòho wàhùdóòdù àwọn tọ́lọ̀ ń àyàn ti dé o àwọn òfin tọ́lọ̀ ń là kalẹ̀ pété ẹ bá ṣe báyìí ṣe bá jìyà ti dé o fẹ́rẹ́ ẹ má káwọn ń àyàn ó tètè ẹ má kí n ọlọ́wọ́n ẹlẹ́dàá tó wípé kẹ́ ẹ jìnnà sí kó tètè máa bọ̀ ẹ má wulẹ̀ kánjú nítorí pé nítòfin tọ́ka sí ni pé gbogbo àwọn ẹ̀dá tọ́lọ̀ ń dá láyé láti ìjọ tọ́lọ̀ ń ti ń ṣẹ̀dá àárá àwọn kan tó ṣe pé wọ́n ń kàn òfin lójú rí pé kófin tètè dé wá bá wọn àárá àwọn kan ti ń kàn ọ̀ràn yẹn lójú rí báwọn fẹ́ tètè rí àwọn kan tọ́jú ọ̀ràn yẹn jẹ́tẹ́lẹ̀ ìbáyé wa àjẹ́ pé àlàyé bàhákù tó ṣe nù. kò ní ìtumọ̀ sẹ́mi pé ìyá tí ń bẹ ní gbèǹde àlùkìyàmù ọlágbára ọba nílẹ́rù àwọn olùgbàgbọ́ òdodo a máa bẹ̀rù rẹ̀ púpọ̀ ṣùgbọ́n àwọn kèfèrí a máa kájú àwọn ìrètí rẹ̀ púpọ̀ gẹ́bọ́lọ̀ ti ṣe sọ pé annaha yumaruna لفي ضلال بعيد ọlọ́run ní gbẹ̀ndẹ̀ àlùkìyàmù àwọn ẹni tó ṣe pé wọn ò gbàgbọ́ pé ń bọ̀ àwọn ló máa ń kánjú pípéjọ ní òde kó tètè dé à ń retí rẹ̀ ṣùgbọ́n àwọn olùgbàgbọ́ òdodo ẹ̀rù rẹ̀ ń bà wọn gbẹ̀ndẹ̀ ń bà wọn ee wallahi torí pé àmọ́ tó lè ṣẹlẹ̀ sí wa lọ́jọ́ yìí àwọn olùgbàgbọ́ òdodo ìdí fi ń bẹ̀rù oníkọ́ mọ̀ pé òdodo ni gbogbo ntọ́nà ọbẹ̀ ẹlẹ́dàá wa sọ nípa rẹ̀ òdodo ni gbogbo ntọ́nàbẹ̀ Muhammad sallallahu alaihi wasallam tó sọ nípa gbẹ̀ndà òkèèyàn àwọn olùgbàgbọ́ òdodo mọ̀ ni wọ́n sì mọ̀ pé yọ gẹ́gẹ́ bọ́lá ala fi ẹ gbọ́ àwọn ẹni tó wọ́n ń nípa àgbéǹde àlùkìyàmọ pé yọ kò ní dé ọlọ́ni inú àánú tó jìnnà ni wọ́n wà inú àánú tó jìnnà iná ni wọ́n wà. tọ́ tẹ́lẹ̀ ìbáyé wa ajá pé ẹni tó bá gbà dáadáa ló ṣe o ẹni tó bá kọ̀ ara rẹ̀ ló ṣe o lẹ́yìn náà ti sọ nípa gbígbèǹde àlùkìyàmọ ti ṣe súnmọ́. ó tún wá ń fún wa nírò nípa kó wọn lọ òun má kúrò níbi tí wọn fi ń sọ̀rọ̀ ogún sọ wọn lọ ó ní subhanahu wa ta'ala amma yushrikun ògo ni fún Ọlọ́run ògo ni fún Ọlọ́run àwọn tí ń sùn yẹn jí wọn wọn máa lọ lé wọn ògo ni fún Ọlọ́run mímá ni fún Ọlọ́run gíga ni fún tayọ gbogbo tí wọn fi ń sọ̀rọ̀ ogún pẹ̀lú rẹ ọlọ́run má tayọ gbogbo tí wọ́n fi ń sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ ọlọ́run ga tayọ gbogbo tí wọ́n fi ń sọ̀rọ̀ fún pẹ̀lú ẹ̀ torí ẹ̀ kí ló ń pè lẹ́yìn ọ̀nà kí ni wọ́n ń sìn lẹ́yìn ọ̀nà kí lẹ́ ń bọ̀ ń bọ̀ wá ní àwọn nǹkan tẹ̀ àwọn nǹkan tẹ̀ ń pè ń bọ̀ wá làwọn kò bá lọ àwọn tẹ̀ ń pè lẹ́yìn ọ̀nà kí ló mú wọn má bí ọlọ kí ló mú wọn gàtọ́ lọ èwo gan nínú tẹ̀m̀pé gan lọ́jọ́ yín lójú tẹ̀m̀pé ń wò pé ó tó pè sógun ni àbọ̀yà tàǹkó ni àbẹ́sù àbí oṣù gíẹ́n àbókè wọn níbàdí àbí ọ̀ṣun wọn lóṣogbo àbáwọn ẹni tó ń sálákẹ́mọ́ àbáwọn ẹni tó ń sẹ́yìn àbẹ́yìn tẹ̀ǹpó sàkókò àbáwọn tó ń pòkè sóbì èwo nínú rẹ̀ gàkí lọ já àwọn òsàkúgbè ìbẹ̀rẹ̀ orí ikú eléyìí táwọn èèyàn á ọlọ́run ọba má ọmọ má tayọ gbogbo ń dábẹ́ sẹ́bọ̀ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀ sẹ́ ń pe jésù àbáwọn ẹni tó ṣe é pé àwọn màlẹ́kà làwọn ń sìn èwo nínú wọn lọ́dàbí ọlọ èwo nínú wọn lọ́gàtọ́rọ̀ torí pé téèyàn bá ti kọ̀ láti sin náà ọdájú pé tí o tọ́lọ̀ ńkọ́ òní ọ̀ma ẹ̀ subhanahu wa ta'ala amma yushrikun. ìfinilọ́kànbalẹ̀ ńlá wọ́n bẹ nínú ayẹ̀ fáwọn mùsùlùmí àwọn mùmínú àwọn ẹni tó ń sin ọlọ́wọ́n ọba lójú méjèèjì àwọn ẹni tí kò fi kó bọ́yọ̀ àwọn ẹni tí ò lẹ́bọ lẹ́rù àwọn ẹni tí ò máa pe nǹkan mí ìyàtọ̀ sí ọ̀pọ̀ àwọn ẹni tí ò máa wárí fún nǹkan mí yàtọ̀ sí ọlọ́ àwọn ẹni tó ti pé ọlọ́ Rabbul Alamin nìkan ni wọ́n ń sìn ọkàn wọn balẹ̀ pípé ọlọ́run ẹlẹ́dàá wa kò sí àwọn lọ́nà ọlọ́run ẹlẹ́dàá wa kò sí àwọn náà gẹ́gẹ́ bí àwọn kèfèrí tí wọ́n jọ́tọ̀ ọlọ́ ọlọ́run ọba mú àwọn mànà ọlọ́run ẹlẹ́dàá kọ́ máa pa wá dàtà ọba ní lọ́pẹ̀tì wọ́dọ̀ pera rẹ mùsùlùmí kó tún wá jẹ́ pọ̀ mẹ́bọ mẹ́rù wọ́dọ̀ pera rẹ mùsùlùmí ẹ̀sìn rẹ ọ̀ma àkìdá rẹ ọ̀dá àkìdá kàkìdá ńlá àkìdá rẹ eléyìí túmọ̀ sí pé ó ń sin lọ ó tún wá fẹ́ bọ́ fún ọ̀sẹ̀ bọ́ ni nítorí pé ẹ gbogbo bó tilẹ̀ wò kó kéré ma àdáni sẹ́nu ni ni ni wọ́n ní ẹnìkan mùsùlùmí là máa ṣe ìsìláàmù ló máa ń ọlọ́run ẹlẹ́dàá wa ó wá fún lọ́mọ ọlọ́run wá fi àárẹ̀ ó fi dán ọmọ náà wò wọ́n á lọ sí ọjáde sọ̀rọ̀ ara rẹ̀ ń lọ sílé olóògùn ó ti lọ sílé alágbègbà ní lọ sílé àwọn oníbá ó tún lọ sí ṣọ́ọ̀ṣì wọ́n wá nígbà tó dé ṣọ́ọ̀ṣì àrùn ọmọ ya tẹmọkóhùn teaching hospital àbí specialist hospital lọ́ba di pé wọ́n sì ti dá mẹ́tẹ̀ẹ̀mú lọ́nà bá dọ̀kan nù ọ́ wá ní tọkùnrin tọkùnrin fi kú ọkọ ń takò lórí ṣọ́ọ̀ṣì tó lò àmọ́ fóun ti ń lọ ṣọ́ọ̀ṣì tó sọ̀làwátò khams lọ́dọ̀ òun ọ̀tẹ̀tì òun tó mójútó sọ̀làwátì kódà tó ń bá lọ lówó ni wọn bá máa yọ gàgá wọn a tún máa pàkíyèsí àwọn èèyàn pé ṣe é pé rọmọdán àti nkójọ ìjọ méjì lóró náà fẹ́ ṣe é àìlówó ni ní ọjọ́ wọn ti lọ sí hajj wàlàkín òun lè má lọ sọ́ọ̀tù bó wàá ni a sọ pé mo ṣèríkà ṣẹbọ ṣẹbọ lélẹ̀ yẹn nítorí pé tí wọn bá ti lè fi nǹkan mì tí wọn bá fi lè fi kún Islam Islam máa yẹra ẹni tí ń ṣe nǹkan mì ń pọ́nbélé lọ́wọ́ àmàjẹ́ subhanahu wa ta'ala. ògo ni fọlọ ọmọ tayọ gbogbo tí wọn fi ń ṣẹbọ pẹ̀lú ẹ ọgá tayọ gbogbo tí wọn fi ń ṣẹbọ pẹ̀lú ẹ ẹni yóò wò tí ń nǹkan mí ìyàtọ̀ sọlọ ẹni yóò wò tí nǹkan mí ìyàtọ̀ sọlọ ọhún ọmú ṣirik ọsẹbọ ni eléyìí bẹ nínú àwọn nǹkan tó yẹ kí a tají sí láwùjọ wa púpọ̀ nínú àwọn èèyàn orúkọ lásán ni wọ́n fi ń jẹ́ mùsùlùmí ọ̀sẹ̀bọ burúkú lọ́pọ̀lọpọ̀ wọn ò gbọ́ lọ́rùn ọba gbọ́ àfi kó tún jẹ́ pé lásìkò kan náà ọ̀sẹ̀bọ tún ni wọ́n nítorí pé ọ̀pọ̀lọpọ̀ gbàgbọ́ kíké táwọn bá kọ̀ láti fèé táwọn bá àwọn bàbá àwọn lórí rẹ̀ ṣe nítorí súnmọ́ onígbé tútù ní kó pa àwọn sì fẹ́ kíkó pa wọn lẹ́gbẹ̀ẹ́. wala hawla wala quwwata illa billah ẹ rí ọ̀pọ̀lọpọ̀ ìsìláàmù rọ islam mọnàfíkì iná ni wọn máa ṣe ìsìláàmù ojú ayé gbọ ọrọwọ mi ò dénú iná ni ìsìláàmù ọ̀pọ̀lọpọ̀ kí ni ìsìláàmù ní ká ṣe kí lẹ́yìn gbọ ni ní ká gbà gbọ jókòó sí gbọ ni ní ká máa ọ̀pọ̀ ẹ̀mẹ́yì iná ló ti pé wọn ọ̀pọ̀ lọ́wọ́n bá gbọ́ rárá ọ̀sẹ̀ bọ́kìtì ńlọpọlọpọ wọ́n sì wọ́n amẹ́síláṣí wọn náà lọ rí bí rọmọdán náà bá dé wọn náà bá wọn mùsùlùmí ṣe kó lájọ abẹ́ sá fún ìṣe mùsùlùmí ẹnikẹ́ni tó bá ti lè mẹ́bọ mẹ́sì ìṣe mùsùlùmí. àti pé subhanahu wa ta'ala amma yushrikun. àwọn mùsùlùmí wọn mọ pamẹsẹ kúrò nínú ẹbọ àwọn mùsùlùmí wọn mọ pamẹsẹ kúrò nínú bíbọlọ wọn bá wọ àwọn mùsùlùmí sọsẹ bọ àwọn mùsùlùmí pè kàmí yàtọ̀ sí ọlọ àwọn mùsùlùmí pín kégbàjáre lọbẹ nìkan yàtọ̀ sí ọlọ àwọn mùsùlùmí pín ojú ẹ nìkan yàtọ̀ sí ọlọ àwọn mùsùlùmí ọlọ ọkùnrin wọn gbẹ́kẹ̀lé. allah ni wọ́n ń pè bẹ́ẹ̀ ti ṣe rí òde wọn bẹ́ẹ̀ ni kọ̀kọ̀ wọn rí ẹ bá lẹ́fẹ́ lọ wọlé wọn láì sí ẹgbà yọ̀ǹda lọ́dọ̀ wọn wọn ò ní bínú wọn ò ní bára jẹ torí wọn ò ní sìgìdì kan wọn ò lóòótá kan wọn ò lóòótá kan eléyìí tí wọn wárí fún lẹ́yìn allah rọpùlà àlùmí nítorí gbà wọn lọ́pẹ̀ jẹ́ wọn náà ní kíkẹ́ ẹ má dà wọn lẹ́rù ẹ má dà lẹ́rù ìdọ́lẹ̀ bá wọn lọ́kàn jẹ́ ó náà ní kọ́ bá jẹ́ pé àsìkò tẹ̀ ń túlé wọn láti mọ̀ bí wọ́n lẹ́bọ lẹ́rù gbogbo ìtọ́wọ́ yín bá gbà nínú owó wọn ẹ̀ nísàánú hmm, ẹ̀ ìdọ́lẹ̀ bá wọn lẹ́rù akramakumullah subhanahu wa ta'ala amma yushrikun ọ̀ràn ẹ̀ ló jẹ́ lórí gbogbo àwọn adarí nínú ẹ̀sìn Islam káwọn kan dúró déédéé káwọn kan mọ mẹbọ mẹrù káwọn kan jẹni tẹsán rẹ mọkànlá wọn sì jẹni tí ń fòdè lóṣù Islam torí àwọn èèyàn ti tẹ̀lé àwọn èèyàn tó tò lẹ́yìn yín wọ́n má bàa tara sí yín wọná rọrùn nígbà tó ti pé ìṣe àti wọná rọrùn lẹ́yìn sí nítorí súnmọ́ náà ni pé àwọn èèyàn tí bá ń tẹ̀lé yín àwọn náà padà dẹni tó ṣàtìwọ́ náà rọrùn nígbà tí odidi imam tó bá jẹ́ pé bọ́ ní ṣe odidi imam òun náà wọ́n bá wọn mẹ́sọ̀ wọ́n bá wọn má sọ fún fẹ́ sọdún eégún wọ́n bá wọn má sọ fún fẹ́ sọdún sàkó wọ́n bá wọn má sọ fún fẹ́ sọdún ọ̀rọ̀ onítorí pé imam olúlo jẹ ẹlẹ́gbọ́n bẹ́ẹ̀ olóòtú abẹ́lù olóró bẹ́lù àti pé gbogbo ọdún tó bá ti ń ṣe káwọn ọjọ́ máa dé ni ṣé ìmáàmù àwọn ẹlẹ́kọ̀ọ́ kókó ni wọ́n ṣe ìmáàmù àwọn mùsùlùmí torí bá àwọn mùsùlùmí la ya'buduna illa Allah wa la yushrikuna bihi shay'an fil 'ibadati àwọn mùsùlùmí ìsìn kankan àfi ọlọ́ wọ́n yé ti fi kankan sọ̀rọ̀ fún pẹ̀lú ọlọ́ àwọn ọ̀rọ̀ ìjọsìn ilé ولن ينزل الملائكة بالروح من أمره على من يشاء من عباده أن أنذروا أنه لا إله إلا أنا فاتقون نيبا تيولون بيلدا تدي صوفوا أتا نيبا كوبين دال قيامة سما أي بابا بيبا كوب ألي ما بابا بابا ẹlẹ́kí kò sí ní ti ń jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá gbàgbọ́ ẹlẹ́kí wọn bẹ̀rù gbà yín lásán ni ṣùgbọ́n ń bọ̀ èsì ń bọ̀ yóò dì tọ́lọ̀ ń bá ní kinní kan bọ̀ ń bọ̀ náà bọ́ gbàgbọ́ bọ́ gbàgbọ́ yóò dé náà àmọ́ kọ́ gbàgbọ́ pé tọ́lọ̀ ń sọ pé ń bọ̀ ń bọ̀ náà ni ń ló pé ọ nítorí pé tí wọ́n bá ti gbàgbọ́ bẹ́ẹ̀ wàá jẹ́ ọ̀kan nínú àwọn ẹni tó gbàgbọ́ tí ń gbaládàá yàtọ̀ sí kọ́ ọjẹ́ alátakò kọ́ ọjẹ́ aláìgbàgbọ́ kọ́ ọjẹ́ ẹni tọkọ̀ tí ì fún kò sí tàbí ṣùgbọ́n àwọn abẹ nínú àwọn aláìgbàgbọ́ àwọn ẹni tí ìyá tọ́ sí àwọn ẹni tó ṣe kí wọ́n fi tí pàlàbọ̀ ọ̀rọ̀ ọlọ́run wọ́n ní ìjọlọ̀ ń sọ kò rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nìkan bá sọ pé rọ́lọ́ ọlọ́run pa ìjọlọ̀ ń sọ ní ìṣẹ̀lẹ̀ kò sí tàbí ṣùgbọ́n pàbùkọ́ yóò náà ọlọ́run ọba ló máa ń sọ màláìkà kalẹ̀ eléyìí ń bẹ nínú àwọn ẹ̀rí eléyìí tó ń tọ́ka sí ọlọ́wọ́lọ́ tó ń tọ́ka sí pé ààyè tó ga ju gbogbo gíga lọ́rọ́ ọlọ́run ọba wà nítorí pé ọlọ́run ọba ti ń bẹ láàyè tó ga wọn náà ní sọ màláìkà wà sí ìsàlẹ̀ nítorí ẹ̀ nínú àkídà àwọn ahlu sunnati wal wọn náà ní pé ọlọ́run ọba ẹlẹ́dàá wa òkè gbogbo ẹ̀dá tó dá ló wà àwa náà ti gbọ́dọ̀ gbàgbọ́ bẹ́ẹ̀ ó náà ní túmọ̀ al-istiwa gẹ́gẹ́ bọ́lá ọba wa ti sọ pé ar-Rahman 'ala al-'arshi ọba aláàánú lulọ òkè àgọ́ ọlá ló ṣe dọ́gba lé òkè àgọ́ ọlá ló ṣe dọ́gba lé ọlọ́run ọba ẹlẹ́dàá pẹ̀lú pàápàá rẹ̀ òkè gbogbo ẹ̀dá tó dá ló wà ṣùgbọ́n pẹ̀lú ìmọ̀ rẹ̀ ó ń bẹ níbi kébé kò sí àyè kan lábẹ́ sámà tọ́lọ̀ wọn bá kò sí pẹ̀lú ìmọ̀ rẹ̀ ṣùgbọ́n tá a bá fi wá léèrè wípé níbo lọ́lọ́run ọba ẹlẹ́dàá wá wà pẹ̀lú pàápàá rẹ̀ a máa sọ fọ́lọ́ ń bẹ ní òkè gbogbo ẹ̀dá tó dá lókè gbogbo sámà abẹ́yìn òkè àlùkùránì ni. tọ́lá ń sọ pé àmì tó máa ń fi sàmá ẹ̀yẹ ṣe fẹ́mi kó mo ọ̀rọ̀ fẹ́ ìdá ìyẹ̀ tẹ̀mú. àmì àmì tó máa ń fi sàmá ẹ̀yẹ ṣe làárí kò mọ̀ àṣìbẹ̀ fẹsẹ̀ dàgbẹ̀ mú nà kẹ́kẹ́ nà dé. sọ́kàn yín balẹ̀ pé kí ọlọ́run ọba ti ń bẹ lókè gbogbo sẹ́mi kó mú kí ilẹ̀ kó rí máa yín lẹ́sẹ̀ ọkàn wà balẹ̀ sùn nítorí pé àṣẹ lọ́rọ́ lọ àkún fẹ́yọ̀kún ni lábàdìjà àbí ọkàn yín balẹ̀ kéèké ọlọ́run bá ti ń bẹ lókè gbogbo sẹ́mu kọ́rọ̀ jò kúta wẹ́wẹ́ wẹ́lé yín lórí kẹ́ ẹ kúta ọ̀la ọkàn wọ̀ balẹ̀ nítorí pé a lè mọ́kàn balẹ̀ tètè ọlọ́ ẹnikẹ́ni tọ́kàn rẹ̀ bá balẹ̀ tètè ọlọ́ tètè ọlọ́ ìparun bá torí délé a kì í dé màdàmá bí wa kò lọ́lọ́run wà a sọ pé lókè. gbogbo sama. lẹ́yìn ìgbà tí ọlọ́run bá dá sámà ẹlẹ́kejì ọlọ́run á da omi lókè sama ẹlẹ́kejì òkun ńlá ìní ń bẹ lókè sámà ẹlẹ́kejì lókè sámà ẹlẹ́kejì tó kún ńlá wà làgà ọlọ́ọ̀lọ́run ọba wá wà lórí ẹ̀ ọlọ́run ẹlẹ́dàá lókè ọlá láì jẹ́ kí ọlọ́run kò káàtà bọ́ọ̀lá àwọn àní àbò káàtà kàtà àbíjó káàtà bá fi lè yẹ kí náà sẹ́yìn olùwà rẹ̀ oṣù bòdì ọlọ́run àbò káàtà bọ́ọ̀lá torí ẹ̀ ni ló ti jẹ́ pé ẹni tí bá ń sọ pọ́lọ̀ ń bẹ pẹ̀lú ambikibi pẹ̀lú pàápàá rẹ̀ ó ṣe kèfèrí sọ̀lọ̀ ó ṣe kèfèrí sọ̀lọ̀ nítorí ìyá ó nìyẹn nítorí kọ́nà sọ pé ké gbogbo sánmà lọ wa wọ́n á sọ pé ń bẹ pẹ̀lú wa pẹ̀lú pàápàá rẹ̀ ó ti ṣe kékeré sọ́lọ̀ lọ. Muawiya ibn al-Hakam radiyallahu anhu ó ní mo ní arúgbìnrin kan ó máa ń bá mi da àwọn àkùtà mi arúgbìnrin yìí báyìí ó wá dákùtà jáde lọ́jọ́ ìkókó wa yíyọ sí gbàtí ìkókó yíyọ sí ọfà mi lọ́kàn nínú àwọn ewúrẹ́ mi lọ inú wa bí mi téèyàn lèmi náà gẹ́gẹ́ bí èèyàn yó inú wa bí mi mo wá tàtàrà àbínú mo da ìfọ́sí mo dà fún ẹrúbìnrin mi yìí ẹrúbìnrin mi yìí ó sì jẹ́ èèyàn dúdú ìgbà tí mo wá kó ìfọ́sí fún dá àánú wa ṣe mí. ẹ̀rù ọlọ́run bá mi yẹ wọ́n lè yàn jẹ láyé àmọ́ta lẹni tó pè mí lẹ̀ níwájú ọlọ́run tọ́jọ́ dá wa tó bá di jọ́ gbé nílẹ̀ bá ẹ Muhammad sallallahu alaihi wa mú arábìnrin lẹ́yìn gbàtà dọ́dọ̀ rẹ̀ mo kó mo rò mo ní wọn sì ń wò pé ntí ọyẹ mi wọn náà ní kí n bọ́ kan ẹ̀rú lọ́rùn kó ná ọ̀dọ́mọlúwàbí àbá àmọ́ wọn kékeré bá mi ṣèdánwò kí n mọ abọ́yá mùsùlùmáàni àbí èsì mùsùlùmí sẹ́mi pé ká bọ́ kan lọ́rùn ẹ̀rú ara dáadáa sí Islam wa ṣùgbọ́n wọn àjọra wọn ẹni tó bọ́ kan lọ́rùn ẹ̀rú tó jẹ́ káfíìsì àtẹnitọ́ bọ́kùn lọ́rùn ẹrú tọ́jẹ́ mùsùlùmí ẹni pé gbogbo ẹ lọ́nà sọ nínú àkùrán níbo mi yọ sọ pé fata àrí rọrọkọ bẹẹ mọ gbìnà ẹ bọ́kùn lọ́rùn ẹrú tọ́jẹ́ mùsùlùmí ibi kan fún ọlọ́ọ̀ni fata àrí rọrọkọ bẹẹ ẹ bọ́kùn lọ́rùn mùsùlùmí kọ̀sọ́ pé mùsùlùmí eléyìí ara ti máa ìyapa ńlá ńlá rẹ̀ ṣé àmú bíi àgbélọ́bì tí wọ́n ti là àsọ̀pọ̀ náà ọgbọ́dọ̀ jẹ́ mú mi àbótí tó pé kéèyàn bọ́kùn lọ́rọ̀ ẹ̀rú èyíkéyìí nígbàtà fẹ́ lò náà ni pé muhawi àwọn amú ọba nàbí sọlá ẹ bá ń ṣé mùsùlùmí ni àbí ètè mùsùlùmí bí ètò ìsèké náà bá fi ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn láàyè tí wọ́n fìdí rẹ̀ mi. Bẹ́ẹ̀ bá ní Allahu dà ńbọ lọ́wọ́ ọ̀ béèrè irú eléyìí tó kéré báyìí. Ọlọ́run bẹ pẹ̀lú wa níbi kíbi tá a bá wà. Wa huwa ma'akum aynama wa huwa ma'ahum aynama kan. Wa huwa ma'ahum aynama kan. Ọlọ́run bá ń bẹ pẹ̀lú wọn bí kíbi tí wọ́n bá wà. Bàṣẹ́ kìnnà. فشكي نمرض وهو معهم أينما كانوا أي بعلمه إني يقلو مارين إذ يقلو بابا أرابني يوادعون أني في السماء لكي كوكو سماء ọkàn jẹ ẹrú ni ṣùgbọ́n mọ́jú ọ̀pọ̀lọpọ̀ ọmọlúwàbí lọ anábìwá sọ pé mani ana ìbéèrè ẹlẹ́kẹ̀jì tani mi ó ní Rasulullah sallallahu alaihi wa sallam ìrántí ọlọ́ọ̀ni ọ̀ anábì wa sọ fọkùnrin kí a pé àdìkà ṣe na mọ́mìnà ẹ̀bọ́ fún kúrò lọ́rùn rẹ̀ mọ́mìnì. sẹ́lẹ̀ ìtumọ̀ sí pé àwa náà gbọ́dọ̀ bá wọn pẹ̀lú wa ń bẹ pẹ̀lú pàápàá rẹ̀ ọ̀rọ̀ nù ọ̀yà ní àmọ́ pẹ̀lú wa àmọ́ bọlọ Ọlọ́run wà pẹ̀lú pàápàá rẹ̀ ọ̀nbẹ lókè gbogbo ẹ̀dá tó dá lókè gbogbo sàmì Ọlọ́run ọbẹ ẹlẹ́dàá wà wà ibo lóru kó lè gba Ọlọ́run kan tó ń fi sọ bọlọ ń bẹ pẹ̀lú rẹ̀ bí sẹ́yìn máa yẹ ká tó lè gbọ lọ ẹ sọ ẹnì kan àwọn káfíìrì jẹ ọmọ lọ àwọn olódò burúkú ni wọ́n máa sọ pé bàbá ẹ ti sàdé nǹkan ń bọ̀ lónìí o. a sì ti tẹ́ ìjẹ́ o so àwọn arìnrìn gbà di o tó bá tuntun tó ok ẹ máa wọlé ẹ máa rọra o a àdúgbò ẹ o àdúgbò ẹ wá o àmà lóore o a ìrọ̀ parọ́ àwọn ọ̀rọ̀ burúkú ti ń ọlọ́run bẹ lẹ́dàá wa kí ibo lẹ́yìn rò kọ́ wà láyé ọlọ́run máa bá lọ síbẹ̀ káyọ̀ tó kù sí ọlọ́ni wọ́sẹ̀ àkùrùsí yòówù sàmáwá ti wọ́n ọ̀rọ̀. kùrùsí ibn abbas ó túmọ̀ rẹ̀ ó ní kùrùsí yòówù tọ́lọ̀ sọ́mbẹ̀ kí máa ń ṣe àga ọlá rẹ̀ lọ ìtísẹ́ àga ọlá rẹ̀ mọ́wùdí ọ̀kadàmì mi nàlá àrùn àyè ìtẹ́sẹ̀ máa wà nídìí àga ọlọ́ọ̀lọ́ọ̀ wọn bá wà ìdíje àga ọlá rẹ̀ ọ̀fẹ́ tó sáwọn méjèèjì àtìlẹ̀ méjèèjì lọ. òkè bó o hàn àga ọlá rẹ̀ ṣé ìdíje àga ni máa tóbi jù ní abáka? ṣé ibo wa lẹ níkẹrù pé ọ̀pọ̀ lọ? lẹ́yìn náà kẹ́tún á gbàgbọ́ wípé nǹkan kan bẹ tọrọ kiri ká ọlọ́ọ̀ ìṣèkèfèrè ni kò sí nǹkan kan tó lè rọ kiri ká ọlọ́ọ̀ lápèjúwe báwa ṣe ń bẹ ní inú ògiri mọ́tíláṣí rọ̀kiri káwa atẹ́gùn tún rọ̀kiri káwa gbàtọ̀ wà nù yàrá yàrá rọ̀kiri káàrí àbí bẹ́ẹ̀ kọ́ ṣùgbọ́n ọlọ́run bá yẹn kankan kì í rọ̀kiri káàrí ńlọrọ̀ kiri ká gbogbo àtòrí ọlọ́run bá tóbi ju gbogbo bá ṣe lérò lọ wọ́n ní gbogbo tí ó bá bọ́ sínú ọpọlọ rẹ̀ nípa ọlọ́run tó ń rò ọmọ ọlọ́run jù bẹ́ẹ̀ torí akramakumullah ọlọ́run ọba ẹlẹ́dàá o yunazzilu al-malaika ló máa ń sọ àwọn màláìkà kalẹ̀ àwọn màláìkà tó lọ́n dá ẹ̀dá tó lọ́n dá látara àmàlẹ̀ àjẹsàmù nuraniyya àwọn àwọn ara tó lọ́n dá látara àmàlẹ̀ a rí wọn àwọn ló lè rí wa ẹnjẹ yẹn tí màlẹ́kà bá wá láwòrán kàmí tí èsè lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dá àmọ́ pé lórí pàápàá bọ́lọ̀ ti ṣe dá ìwọ́ wà á rí màlẹ́kà gbàgbé ẹ̀ wọ́n tara rẹ̀ jẹ ìdínú àwọn ọ̀rọ̀ funfun àwọn ọ̀rọ̀ gbóná wọ́n kọ̀ láwùjọ wa ẹnìkan sọ pé a lálẹ́ àná wọn àti màlẹ́kà mi káyọ̀ làwọn ti pàdé ọ̀ọ́dà <laughs> kankan ó tara rẹ̀ jẹ bóyá lẹ́sẹ̀ rí màláìka lórí bọ́lá ti dà ẹ̀ lè rí kódà gan anábìá Muhammad sallallahu alaihi wasallam tóbi jẹ́ pé ọdún mẹ́tàlélógún lọ́lọ́wọ́n bá fi ń sọ wáhìí kalẹ̀ fún ní alukur'an sẹ́ẹ̀mà yìí pé anábìá sallallahu alaihi wasallam ẹ̀ẹ̀mejì péré lórí màláìka Jibril láàrin lórí bọ́ọ̀lù wọn bá ti ṣe dà ẹ̀ẹ̀mejì péré lórí rí láàrin twenty three years gbà àkọ́kọ́ ní nígbẹ̀kejì tí ó rí lẹ́yìn wíwá tó wá bá nínú kòtò Hira lẹ́yìn ìgbà tó sọ àyà márùn kalẹ̀ fún anabi sọ̀rọ̀ sallallahu alaihi wasallam pé iqra bismi rabbika alladhi khalaq khalaqal insana min 'alaq iqra wa rabbukal akram alladhi 'allama bil qalam 'allamal insana ma lam ya'lam. àwọn àyà márùn yìí lọ kọ́kọ́ sọ̀kalẹ̀ fún anabi sallallahu alaihi wasallam ǹjẹ́ mọ̀péjọ akọkọ tí màlẹ́kà wa bá anabi yẹn àwòrán èèyàn ló gbé wa wá nínú hikima tó wà ń bẹ̀ ó tó bá jẹ́ pé àwòrán màláìkà ni màláìkà là bá mú wa ni ó ṣeéṣe kánábì ó ṣeéṣe nítorí pé tó ibi tó sì ibi tó léwu gan ni nítorí pé tí ìwọ náà bá lọ Mẹ́kà tó bá láǹfààní àti pé kí mú ọ lọ síbi òkè Hira yẹn kọ́ wá rí ibi tí kòtò Hira wà yóò máa ṣèyàlẹ́nu bò lànàbì kan ṣe ń débi bò ní ṣe wọ̀bì ní bí òkè yẹn ṣe tó àti bí òkè rẹ̀ tún ṣe dàbí ìgbà tó gẹ́ gọ̀bì ní òkè yẹn bò ní ṣe ń wọnú rẹ̀ rọrùn bò ní ṣe ń jáde rọrùn kí màlẹ́kọ̀ wá yọ sí pẹ̀lú pàápàá bọ́lọ̀ ṣiṣẹ́ dáa ẹrú le gba anabi sọlọ alaihi wasallam débi kó lè máa gbìyànjú àti sáré jáde tí ó wàá sèrà rẹ̀ léṣe tó ń torí àwòrán èèyàn ló mú wa amálẹ́lẹ̀ kejì gbàtà anabi lọ da sọ borí tẹ́rù ń bà igbe kíyàwó ńkọ́ da sọ bò ńkọ́ da sọ nítorí kó ti rí nǹkan kan tó bà tí ò rírú nítorí pé gbogbo ẹni ń gbogbo ẹni ń sekin kò tí ì tó sọ bá àṣẹlẹ lọ́nà ẹdá sọ bò mi lórí ẹdá sọ bò mi lórí wọn dá sọ bò lórí so anabi wa jáde malika tún dé ẹni tá à ń sá fún tún dé. yà á ayyuha al-muzzammil qum fa anzir wa rabbaka fakabbir wa thiyabaka fatahhir war-rujza fahjur wa la tamnun tastakthir wa li rabbika fasbir. àfa ìṣẹ́ bẹ́ẹ̀. níjọ́ yẹn lànàbí wa rí màláìka bọ́ọ̀lù ti dà ó ní mo rí màláìka Jibril lórí bọ́ọ̀lù ti ṣe dà màláìka yìí wá kún gbogbo ọ̀kan táwọn kí táwa bá ti jáde ní ìsìn táwọn bá ń wọ ọ̀kan kí láà máa rí láà máa rí sámà ni màláìka wá kún gbogbo ọ̀kan yìí ò rí sámà màláìka ẹ̀dá ńlá ni wọ́n ó wá ní ìyẹ́ kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ọ̀nà ọgọ́rùn-ún mẹ́fà tọ́ ìgbà àkọ́kọ́ tí ànábì ní màláìka Jibril kò tún á rí fi gbé lọ sí sámà tọ́lọ̀ ni kò wa orí àwòrán èèyàn náà lọ wà títí wọ́n fi dé sámà ẹlẹ́ẹ̀kejì orí àwòrán èèyàn náà lọ wà ìgbà tí a sọ pé káì èmi ò lè kọjá kò lè gbà kémi ọkọjá bí tí mo wà yìí nàbì sọlọ àṣìlá tó wá rìn síwájú kí ló ń bá nàbì gbé náà ó rò pé kúrú tù mí síwájú ọlọ́run tó fún láǹfààní irú ètí màlẹ́kọ̀ ibẹ̀ wá ní màlẹ́kà tó ti wá yọ pẹ̀lú àwòrán bọ́lọ̀ ṣe dà nàbì wá rí lẹ́lẹ́kejì ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى níbi keje ń bẹ lókè gbogbo sánmà méjèèjì ibẹ̀ lànà bí tún ti rí màlẹ́kà jẹ̀bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì lórí bọ́ọ̀lù ti ti dà torí ẹ̀ ayọ̀ a lè rí màlẹ́kà lórí pàápàá bọ́ọ̀lù ti ti dà àyà àfitì màlẹ́kà bá wá láwọ̀ míì lọ́yàtọ̀ sí bọ́ọ̀lù ti ti àkọọ́lẹ̀ ti fi hàn pé gbogbo wíwá tí màlẹ́kà jẹ̀bẹ̀rẹ̀ náà ń bá nàbọ̀ Muhammad sallallahu ó máa wá gba láwọ èèyàn ni èèyàn tí sì máa gbáwọ rẹ wọ wá bá nàbì sallallahu alaihi wasallam ọ̀kan nínú àwọn sàhábà orúkọ rẹ máa ń jẹ Dihya al-Kalbi àwòrán rẹ ni màláíkà Jibril máa ń gbé wọ tí máa fi wá bá nàbì Muhammad sallallahu alaihi wasallam àwọn sàhábà náà sì láǹfààní àti rí màláíkà Jibril láàrin nígbà tó wá láwòrán èèyàn máa pa jùlọ gẹ́gẹ́ bó ti wá nù àdéhìí tí ìmáàmù náwáwí tó fi sàdéhìí ẹlẹ́ẹ̀kejì nínú al-arba'una an-nawawiyya nígbà tí màlẹ́kà jìbìrìlà tó yọ sí wọn lẹ́ni tí aṣọ ara rẹ̀ funfun níkín tí irun orí rẹ̀ sì dúdú kirikiri tó ṣe pé àpẹẹrẹ arìnrìn àjò sí lára rẹ̀ ẹnìkan náà wò ó ti di màtì ó fi jókòó tí anabi sallallahu alaihi wasallam pẹ́kípẹ́kí ó ṣe gbogbo òbéèrè tí ó sì ọ lọ egbe tí wàá rí pé ìgbéregbè àsìkò pípọ̀ ti lọ lórí lílọ rẹ̀ anabi wa ń béèrè lọ́dọ̀ Umar wípé atẹ́tẹ̀rẹ̀ ìmẹ̀lẹ̀ sàáyé sọ ọmọ ẹni tó wá ṣèbéèrè yìí ah òtúlọ́ ọ̀rọ̀ sódò ọ̀hánà ọlọ́run àtànábì rẹ̀ lọ́mọ̀ẹ́mí ọ̀mọ́ ìrírì dá kọ́lẹ̀ fẹ́ iná hù anabi ni malayika jibril àtàkùn yọ àlèmọkùn dìínà ọwọ akọyin lẹsìn nínú riwaya àtàkùn yọ amọrọ dìínì ọ̀rọ̀ ẹsìn yín lọ́wọ́ akọyin ẹnì kan sọ ha bá ọ gbẹsìn yìí púpọ̀ tó bá lọ jẹ pẹ̀lú àwọn èèyàn ayé wòye malayika jibril wá wá ó ti wá lọ àti má jibril. lẹ́yìn tó wá lọ tán wá fi wá pé màláìka jìbìrìlù mà lé lẹ́yìn tó gbé ojú ibi tó jókòó ti gan ọmọ èèyàn ó gbé pẹ̀lú láyé wọ́n lè pẹ̀ gbogbo sẹ́nu tòṣùgbọ́n gbà táwọn náà bá gbọ́ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ àwọn màláìka jẹun àwọn màláìka àwọn màláìka kì í sùn àwọn màláìka kì í ń bá fi pa wọn wọn kì í wí Ọlọ́run bó tó sọ àti Ọlọ́run ni wọn máa tẹ̀lé torí ẹ̀ náà ni àwọn olùmọ̀ọ́sí máa ń pàkíyèsí lọ́pọ̀lọpọ̀ pé tí Ramadan náà bá dé tí mùsùlùmí bá dúró di ẹ̀sìn rẹ̀ lódodo tó sì dènà sí gbogbo pálapàla lápapọ̀ ìgbésí ayé rẹ̀ yóò yí padà yóò di hayatun malaiki. yóò di irú sẹ̀mí tàwọn màláìka torí pé màláìka àwùlá wọ́n yé jẹ wọ́n yé mu wọ́n yé sì sẹ́lọ̀ ìwọ náà nu Ramadan wọ́n ní kọ́ ọmọ jẹ wọ́n ní kọ́ ọmọ mu wọ́n ní kọ́ ọmọ sùn mọ́bìnrin láti gbàdá lùbọ́dá fi yọ títí tó ń pẹ̀lú ẹ̀mí pé wọ́n jọ sí wa wọ́n máa gbé alukur'an wọ́n máa ṣe dékèrè ẹ̀sìn mọ́kọ́ àwọn màláìka kí ni wọ́n máa ṣe onísàmà ó ń pin ọtọ ti kó pin torí pé kò sí àyè tá a lè kí ọmọ kan mẹ́rin báyìí bọ̀ nínú gbogbo sàmà àfi kọjá pé màláìka lẹ́ bá mi wọ́n ń sàfọ̀mọ́ fọlọ́ wọ́n ń tẹ̀yìn fọlọ́ àti pé táwọn bá sin náà tá láti orí ara wa láti ìran láti nígbà tí màláìka náà wá ń sin náà wọ́n ń sin náà sá ń sàfọ̀mọ́ fọlọ́ kí ló lékún fọlọ́ kò lé kankan fún kọ́nà kò lé kankan fún kọ́nà torí kọ́nà ò bùkátà ẹni pọ̀jù gbogbo ẹ̀dá ń bùkátà ọ̀lọ́ sọ àwọn mọ̀lẹ́kà mélòó ló ń ka mọ̀lẹ́kà àwọn ọmọ ọmọ ayé alẹ́mọdúnú rọrọ fi kẹ́kẹ́ lẹ́ o kò sẹ́ni tó máa yọ nǹka àtòrí ti àwọn ọmọ ogun ọlọ́run ọba rẹ̀ àfọ̀nìkà ṣùgbọ́n tá a mọ̀ dájú ọ̀nà ni pé mọ̀lẹ́kà ń bẹ pẹ̀lú gbogbo wa màlẹ́kà kan bẹ lọ́tù ó ń kọ́ dáadáa wa màlẹ́kà kan bẹ lọ́sì ó ń pa ìdá wa bákan náà àwọn màlẹ́kà kan ṣọ́ wa níwájú àwọn màlẹ́kà kan ṣọ́ wa lẹ́yìn ayé àti tọ́lọ̀ ń bá bá kọ́ pé nǹkan yóò tẹ̀lé sí wa náà àwọn màlẹ́kà yóò yẹra nítorí kí n tọ́lọ̀ ń sọ pé yóò tẹ̀lé ó bá tẹ̀lé a ti máa bá àwọn màlẹ́kà báwọn kan ti sọ̀kalẹ̀ làwọn kan gòkè àwọn kan sọ̀kalẹ̀ wá bá láti ìgbà àṣùbà táàtì ti sọ láti sọfù làwọn màlẹ́kà kan máa ń sọ̀kalẹ̀ torí ẹ̀ náà láti pẹ́pẹ́ ni tí wọ́n ti lè máa láṣùbà kọ́ ya ẹnu kọ́ kájú rẹ̀ sókè dáadáa kó sì kájú tí ó gùn dáadáa ọkọ̀rọ̀ àná al-fajr inna qur'ana al-fajr kana mashhuda al-Qur'an tẹ̀ máa ń kí láṣùbà àwọn màlẹ́kà máa wá gbọ́ nítorí pé títí dédé ìgbà tí àwọn mọ̀lẹ́kà alákọ̀ọ́kọ́ sọ̀kalẹ̀ tó bá ti wá di àsìkò àásùrì àwọn ẹni tó ti dé látàsùbà àwọn gòkè padà lọ àwọn tuntun mi sọ̀kalẹ̀ lásìkò àásùrì àsìkò táwọn kan sọ̀kalẹ̀ lásìkò àsùbà kuma àwọn tó ti dé látàsùrì yẹn tàná àwọn tó gòkè padà lọ ọlọ́run máa fi wọ́n léèrè báwo lẹ́yìn ṣe bá àwọn ẹrú mi báwo lẹ́yìn ṣe fa àwọn ẹrú mi sílẹ̀ ẹ̀yin jẹ́ ẹsẹ̀ dé mi gbàdẹ́ fi wọ́n sílẹ̀ báwo lẹ fi wọn sílẹ̀ wọn sọ pé ataynahum wa hum yusallun wa taraknahum wa hum yusallun bàtà wa bá wọn àwa bá wọn kó wọn ti sọlẹ bàtà tún fi wọn sílẹ̀ àti fi wọn sílẹ̀ kó wọn ti sọlẹ àwọn olórí rẹ ti ń ti sọlá ti níyàwó yàtọ̀ sáwọn ọ̀daràn tí wọn kì í sin lọ wala saddaqa wala salla walakin kadzaba wa tawalla ẹ̀rí kó lórí rẹ ẹni tó ti pín bẹ́ẹ̀ nu wọn nígbà tí wọn ti sọlá tí àwọn mọ̀lẹ́kà dé láàrọ̀ olóríire ni títún bẹ pẹ̀lú wọn gba wọn ti sọlẹ táwọn mọlẹka ń lọ lásìkò àtò ẹkú oríire ẹ̀yin mùsùlùmí Ọlọ́run bá kọ má bàjẹ́ akramakumullah nínú àwọn mọlẹka wọn náà làwọn mọlẹka méjì tó fi wá lé tàbátẹ mùsàlì wa àwọn mọlẹka méjì wọn kọ àni Munkar àti Nakir Munkar àti Nakir kékeré wọn lọ yàtọ̀ ìtumọ̀ àwọn kan náà àti nàkìr ìtumọ̀ àwọn kan náà pípípé wọn ti ẹ̀yà tẹ́ẹ̀mà túmọ̀ ìtumọ̀ wọn ni àwọn ẹni dáàmà àwọn ẹni dáàmà mọ̀ngàr àmà nàkìrù àmà kọlọ̀ndà kójéká là kójéká páàsì ìdánwò ńlá tí ń retí wa nù sàárè wa nínú àwọn màláíkà wọn náà ni máàlíkù máàlíkù yìí ṣe máa máàlíkù màláíkà òun ló lórí àwọn ẹ̀ṣọ́ nídìí iná jahannam lọ́dàkù májà amaná jahannam mọ̀sí wa lọ́ máa ná nígbà tí iná bá jó àwọn bàjẹ́ tí kú tọ́jà pé bí gbogbo ara tó bá wù ìdá táwọn parẹ́ ọlọ́run á tún sọ كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب ọlọ́run tó sọ nípa aná tó bá dàbí ìgbà tí iná yẹn ń kú كلما خبت زدناهم سعيرا gbogbo àti tó bá dàbí ìgbà tí iná ti ń jó wọn ti fẹ́ jóná dá ọbẹ̀ kú ọlọ́run ní àfùsọ náà yẹn dọ̀tún ọlọ́run dàpọ̀ mọ́ tiwa lọ́wọ́ àná nígbà tí ìyá ìbá wa fọ àwọn ọmọ náà wà kó tó má sánú ojú ní rojú sàn sani pẹ̀lú ọ̀pọ̀ àwọn afẹkù afẹkù tẹsí ma kókò tó kú ma ikú kan náà ti dẹ̀ma wàlláhi ọ̀yẹ́ ká ti dáadáa láyé téèyàn bá ti kú òní kúkú méjì nígbà tó máa nábà wọn náà tó máa lùdánù bá wà lùdánù ọlọ́wọ́n àníkú wọn mú kú wa ikú jọ pa gbogbo wa tó ti pa àwọn tó ti síwájú wa wọn wà mọ àti dàmọ náà wọn fi kọ sáàrì kakó àti mọ àbó sẹẹlì yéésì mọlẹka kó ikú gángan torí gbogbo nǹkan lẹ dá lọ́dọ̀ lọ ikú gángan ní fain yéésì mọlẹka kó táwọn ọmọ náà bá rí wọn ní káàbọ̀ bọlá ń retí máa wá mú wa lọ táwọn ọmọ àlùjáná bá rí wọn ní ah, ọlọ́dàkùn àfẹ máa àfẹ àfẹ ọwọ́ ètò ti ti wá láyé ni wọn wá wọn gbẹdúró ní àárín àlùjáná àti náà ọlọ́run á ní gbogbo yín lẹ́ máa ikú tí mo fi pa yín lọ ní báyìí ẹ dúnbù rẹ̀ ọlọ́run nìkan dúnbù kú láàrin àlùjáde àti náà ọmọ àlùjáde ẹ máa sẹ̀mí nínú rẹ̀ gbére kété òsìkú má ọmọ aná ẹ máa jìyà tó gbére kété òsìkú má tó wáyé o ìgbà tá a ní ma kókò ọmọ náà wàá ké lọ bá màláìkà máàlíkù tọ́jú olórí àwọn ẹ̀tọ́ ní dínà jahannama ونادوا يا مالك ليقضي علينا ربك قال إنكم ماكثون gbogbo ọmọ náà sá lọ bá màláìkà máàlíkù tó dé lórí àwọn ẹ̀ṣọ́ nídìí iná jahannam lè ọkùnrin àlẹ́yìn iná rọ̀gbọ̀ kólúwàrí ọ̀pá wa abẹ́kú. ìyá ikọ̀ àti èèyàn ní ìrètí pé yóò da èèyàn ọ̀fẹ́ kú láyé ẹni tí àjẹbà débi táyà mọ́tò kò fẹ́ kú torí pé nínú àṣà tá a máa dá láyé ni pé tẹ́mi bá ń bẹ ìrètí ń bẹ a bẹ dínà kọ́ kọ́lọ́ńdà kọ́kọ́ sàánù wa ìgbà tí wọ́n bá rí ìyá yìí wọ́n sá lọ bá màlẹ́kà tó dé olórí àwọn ẹ̀ṣọ́ ní dínà jahannam àwọn ẹ̀ṣọ́ yẹn pọ̀ wọ́n ga wọn bá ní bẹ ọlọ́run ọba rẹ kó tiẹ̀ pa wá tí ò ní rárá o inú rẹ lẹ́ẹ̀ma bẹ láéláé màláìkà máa lè kú náà màláìkà náà láti máa màláìkà Jibril tọ́jà tó wájú tó gbogbo màláìkà ẹni tó náà wọ́n bá fi sídi iṣẹ́ tí máa fi ránṣẹ́ sáwọn ànábì rẹ̀ àwọn wáhì ọ̀nà ọlọ́run ọba fi gbogbo tíra ránṣẹ́ sáwọn ànábì tó fi ránṣẹ́ sí. malaika jibrilu nìyẹn aleyhi salam nínú wọn ni malaika mikailu malaika mikailu lọ́lọ́wọ́n bá fi sọ òjò máa rọ̀ ó tún fi sọ àwọn ewéko àwọn arúgbìn tí ń wù àwọn koríko ẹni tó wà lálàmójútó fún gbogbo nǹkan yìí wọn ni malaika mikailu nínú wọn tààtò ti rí ọ̀gá mi malaika alayhi salam Israfilu iṣẹ́ tiẹ̀ wọn náà ní kó ní ọ́ fi atẹ́gùn sí ìhó eléyìí tó dúró tó máa ti fi atẹ́gùn sí gbogbo abẹ̀mí òkú gbogbo abẹ̀mí òkú wọn tún fi atẹ́gùn sí nídàkejì gbogbo kálukú kó owó tún dí gbẹ̀ndàkì àmàdé láti dọ́dọ́ lọ ti dá Israfilu ìnáwó ti ń bẹ lẹ́nu rẹ̀ kí n retí àti ọlọ́run ọba ni kọlọ wọn pa aláṣẹ pé fi atẹ́gùn sí kó sì fi atẹ́gùn sí káyọ parí kó tó fi atẹ́gùn sí tí ìgbéǹde ó ṣẹlẹ̀ ṣùgbọ́n gbà tó ti gbọ́ àwọn mẹlẹ́kà láyé tìjọpọ̀ náà hó láyé tìjọpọ̀ náà hó bẹ̀rẹ̀ kọ́wọ̀ wọ́n bẹ àmìrìhì yàmẹ́lú wọ́n yìí sọ síwájú kọlọ̀ tó wí àti ọlọ́ọ̀ni wọn máa fi ṣiṣẹ́ ní mẹlẹ́kà òfin dà wọ́n tó bá yẹ pé bí èèyàn ni wọ́n bá gbé ìlú sílẹ̀ yóò ti dá wò ṣé ọ̀gá ìgbé ń tẹ wọn ojú kí ló ń tẹ̀lé yóò fẹ́ gbogbo wa nǹkan ti dé táyé ṣùgbọ́n màláìkà àwọn kì í wọ́n ẹ yẹsẹ̀ kó lórí bọ́lá ọ̀sẹ̀ ní kí wọ́n dúró sọ nínú wọn tó tún dọ́gba wọn náà ni malakul maut màláìkà kú màláìkà kú tọ́nà wọn bá fi gbígbẹ̀mí àwọn afẹ̀mí tọ́nà wọn bá fi lé lọ́wọ́. kéésò nìkan o kéésò nìkan amúlọ̀gá tiwọn náà kéésò nìkan amúlọ̀gá tiwọn ọlọ́sọ̀ alukur'an fọ́ọ̀kùn wa pé màlẹ́kà fi ọ̀rọ̀ ẹ̀mí máa gbà bọ́jọ́ bá pé yín bá pé náà ọlọ́wọ́n bá sọ nínú onítọ̀wọ́fọ́tò rusuluna wa hum la yufarriqun àwọn aránṣẹ́ wa ti máa gbẹ̀mí wọ́n gbẹ̀mí rẹ̀ nígbà tọ́jú ọkùnrin rẹ̀ bá pín wọn ní lọ́la ajá kékeré ṣe màláìka kú lásán lọ́wọ́ kéésù nìkan àmọ́ lọ́gà akramakumullah àwọn màláìka àwọn ìsọmọ ọlọ́ àwọn màláìka èsè màlẹ́bí ọlọ́ wọ́n èsè yẹ kọ́ ọlọ́ wọ́n èsè ara ọlọ́ ẹ̀dọ́ ọlọ́ làwọn ẹ̀dá ọlọ́run ni àwọn màláìka rẹ̀ ọlọ́run bá máa ń sọ àwọn màláìka kalẹ̀ bẹ́ẹ̀ rúùhì min amri ọ̀rúùhù níbi ọ̀nà ni àlùwáhì ọlọ́run máa ń sọ màláìka kalẹ̀ pẹ̀lú wáhì nínú àtẹ rẹ̀ yóò ní kí màláìka sọ wáhì yìí kalẹ̀ ala man yasha'u min ibadihi lórí ẹni tó bá wù ọlọ́run nínú àwọn ẹ̀dá rẹ̀ ẹni tó bá wù ọlọ́run lọ́lọ́run máa ń ṣe lánàbì ẹni tó bá wù ọlọ́run lọ́lọ́run máa ń ṣe níránṣẹ́ kò sí nǹkan kan tá a lè ṣe láti gbára gbóná tó lè sọ nábì ọlọ́run kò sí orin ni ijó ni ìmáàtàdíréke tó lè sọ ní dànábì ọlọ kò sí ọlọ́run bá máa ń ṣe ẹni tó bá fẹ́ lánàbì rẹ̀ nítorí pé. ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni yẹ a'lam haythu yaj'alu risalata ọlọ́run ló mọ ẹni tó òun máa ṣe ní ìrántí o agbára òde di ọlọ a ìdílé tí mo ti jáde ìdílé ńlá ni di ìrántí ọlọ ọ̀màlúwa ni di ìrántí ọlọ tó ń di ìrántí ọlọ tó ní tí ìrántí ọlọ́run wá wà láyé táwọn ìrántí ọlọ́run ẹ̀ dáhùn kò sí ìrántí ọlọ́run ọmọ àwọn ọmọ ọmọ parọ́ fáwọn èèyàn sílẹ̀ bá dá ìrántí táwọn lọ́la ìrántí títà òpin àwọn ìrántí ẹnìkan ní anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àwọn anabi anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa àwọn ànábì àwọn aránṣẹ́ yìí sísà lẹ́sà lọ́lọ́run táwọn lẹ́sà ẹni tó bá sì wọ́ lọ́n ló máa ń ṣe ní ànábì rẹ̀ á máa gbọ́ lọ́dọ̀ àwọn mi tó ọmọ pé lágbájá náà prọfẹ̀tì ni wọ́n lè gbé lágbájá àpótò ni wọ́n lè tún sọ pé prọfẹ̀tẹ̀tì yẹn ni kóbìnrin gan ànábì àjù gbogbo eléyìí tọ́wà kò sí òkè rọ́lá nítorí pé téèyàn bá já nàbì ẹgbọ́ àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ tọ́ba wa ṣẹlẹ̀ pé ẹ fi kó níbí ni. alákọ̀ọ́kọ́ ni pé onítọ̀hún yóò nínú àwọn ọmọ anábì ádámù alayhi salam ẹni pé kò ní jálùjà kò sì ní yọ wọ táwa lọ́lọ́run náà màláìka sínú àwọn prọfẹ̀tì àpótò gbogbo rọ́tàn bákálá yìí. àti ìyàgbá ẹ̀ ṣètọ́jú wa bá torí ṣètọ́jú fáìlì òsì ìtàn lọ́dọ̀ tiẹ̀. òun sì ń gbé kánà ní pé ẹni tó bá fẹ́ sórí ikú ọkọ̀ òjì tí o ó ju wá ń dà sọ. tí màláìka bá wá bá yín yóò wá yóò wá sọ ọ́nà ìfìràn kan. tí wọ́n bá ní sọ fẹ́ onítọ̀ ń dìrántí ọlọ tí wọ́n bá sọ ńtọ́lọ̀ ń fi ránṣẹ́ tí wọ́n bá sọ fún àmọ́ tí wọ́n sọ kọ́lọ̀ ní kọ́ sọ fẹ́ lómi onítọ̀ ń di ànábì ọlọ ọ̀rọ̀ pé yọ eléyìí ni wọ́n pè lánàá tọ́ ọlọ́ni allahu yastafi minal malaikati rusulan wa minan nas ọlọ́run máa ń sẹ́sẹ̀ ní tó bá fẹ́ ní ìránṣẹ́ nínú àwọn màláíkà a sì máa ṣẹṣẹ ń tọ́ba fẹ́ ní ìránṣẹ́ nínú àwọn èèyàn torí rẹ̀ a lè fọwọ́ ara wa síra wa lánàá a lè fọwọ́ ara wa síra wa ní ìránṣẹ́ ọlọ́run ọlọ́run ló máa ń ṣẹni tó bá fẹ́ ní ìránṣẹ́ ọlọ́run ọba ló wá sí anabi wa Muhammad sallallahu alaihi ní ìránṣẹ́ anabi ọmọ mọ kankan síwájú kọ́lọ́run tó sà ó tó sà lẹ́sà anabi yìí máa ń ṣe alágbárí ńlá kan tí gbogbo èèyàn ti máa lọ gbọ́ àlọ́ lọ́dọ̀ rẹ̀ báàdù kó tó dà náà bí dábà pé ẹ̀ ní ti máa pè tẹ̀tẹ̀tẹ̀ náà kò rí bẹ́ẹ̀ ẹ gbọ́dọ̀ lọ sọ ni wakadhalika awhayna ilayka ruhan min amrina ma kunta tadri mal kitabu wala al iman walakin ja'alnahu nuran nahdi bihi man náà arámàlẹ́kà wá síra pẹ̀lú iṣẹ́ tá a máa fi ránṣẹ́ sáwọn ànábì wa. ọmọ nǹkan kan nípa dírọ̀ ọlọ́run ṣáájú ká tó ránṣẹ́ sí ọ. ọmọ nǹkan kan nípa ìmánì ṣáájú ká tó sàn ọ́ lẹ́tà. ṣùgbọ́n àwa la ṣe tá a fi rán ní ìmọ̀lẹ̀ tá a máa fi fẹ́ni tá a bá fẹ́ mọ̀nà nínú àwọn ẹrú wa. ọwọ́ dúpẹ́ fọlọ́ o ọba tó rán ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam tó tún wá ṣe lópin fáwọn ànábì tó ṣe lópin fáwọn aránṣẹ́ gbogbo tó bá ti lópin náà láti àwọn anabi anabi sagun anabi Adamu abẹ́yìn náà wò anabi adam anabi àmọ́ kìí ṣe ìránṣẹ́ ọlọ anabi náà kàlẹ ìṣẹlẹ ìránṣẹ́ ọlọ anabi gbogbo ẹni tó ti pè ní ìránṣẹ́ ọlọ anabi tuntun àmì wọn jẹ anabi lásán kí wọn jẹ ɔlɔ ọlọ irú re ni baba ńlá wa adam alayhi ẹni ìgbẹ̀yìn nínú wa ni anabi wa muhammed sallallahu alayhi wa alihi wa sallam iṣẹ́ tó lọ́wọ́ a máa fi rán àwọn aránṣẹ́ rẹ̀ an anziru annahu la ilaha illa ana fattaqun ẹ lọ́ máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn yín iṣẹ́ tó lọ́wọ́ fi rán àwọn aránṣẹ́ rẹ̀ ẹ lọ́ máa ṣe ìkìlọ̀ fáwọn èèyàn yín wípé kò sí ọba kan tọ́tọ́ láti sìn lódodo. àyàfi Allah torí náà kí gbogbo àwọn èèyàn yín náà kẹ́ ẹ máa sìn mí lèmi nìkan kẹ́ ẹ máa páyà iṣẹ́ tọ́lọ̀ lẹ́bi oṣù bẹ́ẹ̀. sọ èdè nù àwọn aránsẹ ọlọ́run olùṣèkìlọ̀ ni wọ́n wọ́n máa ṣèkìlọ̀ fáwọn èèyàn ẹ má tẹ̀lọ́ ọba nìkan ni kẹ́ ẹ máa sùn ẹ má dàlú papọ̀ mọ́sápá ẹ jẹ́ kẹ́sìn ọmọ kankan ẹsì jẹni tó ṣe ikú ọmọ ìpè gbogbo nǹkan pátá korongodo tó bá yẹ ní Ọlọ́run ìtọlọ ń dà gbogbo ńtọlọ sì dà kò sí ètò lẹ́tọ̀ọ́ sí ká kò sí ètò lẹ́tọ̀ọ́ sí ká máa pè èwo lọ lẹ́tọ̀ọ́ sí ká máa ké gbàjarè lọsọ́dọ̀ rẹ̀ ó ń gẹ́gẹ́ bíi tani ńjẹ ń pè lẹ́yìn Ọlọ́run tó ṣe pé tọ́ bá dé èèyàn tígbẹ́ bá ń tọ̀ tígbẹ́ ti gbàdélẹ̀ bá máa sáká ni ó lẹ́ wá ń pè ọ̀dà dúpẹ́ gbádùn tó bá sì jẹ́ pé tí ò ní làákà yìí yóò máa wo pọ̀ àfi orí ara ó kọ̀ ọ̀lú kan bẹ̀ akramakumullah bẹ́ẹ̀ gbálẹ́ sí dédé ẹ̀kẹ́ rẹ̀ ní oṣù bẹ́ẹ̀ kankù dédé àtàrí rẹ̀ ní oṣù bẹ́ẹ̀ gbàǹkà lọ́fẹ̀yìn lélẹ̀ ilẹ̀ wọn ń pè àọ́dájú pẹ̀ ẹ̀rọ akramakumullah iṣẹ́ tọ́lọ̀ fi ráwọn aránṣẹ́ ọlọ́ náà nìkan wá pè àwọn ẹ̀ máa jọ́sìn fọlọ́ lónìí ká ẹ̀ gbọ́dọ̀ fi nǹkan kan ṣòro eléyìí náà ní ìgbàgbọ́ àwọn ahlu sunnati wal jamaa la ilaha illallah agbọ́dọ̀ fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ tí kò sí la ma'buda bi haqqin illallah kò sí eléyìí ní kókó nǹkan kókó nǹkan yòókù náà fi lànà nítorí gbogbo rí tí ìbá ti ọlọ́run nìkan òkútu lásán ẹnu tó ń bá ń dùn tí ìbá ti sin lọ́ọ̀lọ́ nìkan irọ́ lásán ó ń rè pè yọ. tauhid tauhid tauhid ọ̀padà gbìdá ìdínú sẹ́yìn bá ti wá mójútó tauhid sẹ́yìn pa àwọn èèyàn lọ sí ibi kan máa sin lọ́ọ̀lọ́ ni sẹ́yìn lé wọn jìnnà sí fún ọ̀sẹ̀ bọ́ sọ́lọ̀ ọmọ ara yìí wọn ò ní fẹ́ gbọ́n tẹ̀wọ́n nítorí pé sẹ́bọ̀ sọ́lọ̀ ti gbẹ́ wù àwọn àwọn náà ti gbẹ́ wù rẹ̀ wọ̀ nǹkan mìíràn tó sọ́lọ̀ ni wọ́n máa ń pè nǹkan mìíràn tó sọ́lọ̀ ni wọ́n ń sìn gbogbo oníkálukú wọn tó bá sí lọ́sẹ̀ bọ́dà ẹnìkan àti dáhùn gbogbo wọn náà wọn sọ pé àwọn sí lọ́nà àwọn náà mùsùlùmí làwọn àwọn ń tara wọn jẹ wọn tún máa tara yìí jẹ wọn ti sìn náà wọn tún máa ti ara yìí lọ́nà ìwọ wọn á pèpè lọ sí ti ẹsìn lọ́n lónìí ká ẹmọ mẹbọ èyí ti rí mùsùlùmí lẹ́yìn ẹtún bá káfíìrì sọdún mùsùlùmí lẹ́yìn ẹtún bá káfíìrì sọ̀tà mùsùlùmí lẹ́yìn kí ló dé àtúnbà yín nídìí gbẹ̀yìn náà ń bá wọn sọdún ọ̀sà ẹ̀ ń bá wọn sọdún Ṣàngó ẹ̀yin náà ń bá wọn jẹ nínú ọ̀lẹ̀ báàlì ẹ̀yin náà ń bá wọn péjọ níbi ọ̀sẹ̀ méjì ẹ̀yin náà ń bá wọn lọ sí Ọ̀ṣun Òṣogbo ẹ̀yin náà alára alágẹmọ bí ọba jáde ojú yín ni ẹ̀ ń bá wọn péjọ di ọdún ẹ̀yọ̀ ẹ̀ sì ń bá wọn gbé òsè ولا حول ولا قوة إلا بالله أين الإسلام إسلام kòsí Islam ẹlòmíràn tẹ bá wọn ṣe gbogbo eléyìí ṣéwù rẹ ló ṣàjẹ yọmọ pé ṣéwù ṣéwù sọ pé tó bá pé bàálù lẹwà tí bàálù bá fẹ́ já láti máa pariwo kó ohun ṣéwù amẹ́lì ti já ni ṣéwù amẹ́lì ti já ni ṣéwù amẹ́lì ti já ó kú dá kọ́dà wọ́n wọ orí rẹ̀ wọ̀ ní ẹsẹ̀ rẹ̀ kan wọ̀ ní dá ìrọ̀lá omi àgbẹ̀gbẹ̀ lọ́kọ bá fẹ́ dáàbò máa kí gbégbé sèse sèse sèse já sèse já sèse já sèse sèse kí ni wọ́n fẹ́ sèse. wàlà àwòlà wàlà àwòlà ìlà oríṣiríṣi ọ̀nà làwọn yẹn ti ń sẹ́bọ́ fọlọ̀ láì. sábà wà rẹ̀ mi sọ fún ọ ọmọ wa bínú wọn là lákìdá ni ọ ẹ̀yin kọ́ ẹ̀yin náà lákìdá kò sí ẹ̀ka láyé tí ọ̀ lákìdá àmọ́ bẹ́ẹ̀ lákìdá tí ọ̀ dá lẹ́nu kíkà àkìdá burúkú àkìdá jagunjagun tí wọn fi wọn náà rọrùn wọ́yà lẹ́yìn gbé ká akramakumullah náà lẹ gbọ́ yìí iṣẹ́ tọ́lọ̀ fi rán gbogbo ànábì ọlọ ẹ pèpè lọ síbi káàsì náà lọ nìkan ẹ gbọ́dọ̀ sẹ́bọ̀ sọ ẹ rí i pé Islam àlàáfíà ni wọ́n wà tó bá dé pàmò ń ṣe dáadáa á ọkàn wọn balẹ̀ pàmò ń ṣe dáadáa ọ̀pọ̀lọpọ̀ kẹfìrí kan ti fẹ́ mùsùlùmí ṣùgbọ́n kí ni máa ṣẹlẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn sẹ́nà àwọn ṣe mùsùlùmí náà tí wọ́n ti jọ ń pàdé wọ́n ti jọ ń pàdé ìdí àìdá ó dàbí ẹnìkan nù ní ládùúgbò tó ń gbé òun sá máa ń pèpè lọ sí díẹ̀ sọ̀rọ̀ kò sì fi kó bọ́yọ̀ ọba lóògùn kan wá pè jọ wọ́n á sọ pé afa èyí ti fẹ́ lè jù bá ń ti fẹ́ le jù àwọn àwọn ẹgbẹ́ yín àwọn ọ̀rẹ́ yín wà tá a máa jọ ṣe pàdé àwò yìí àwọn àbá làwọn náà ustaz ustaz àwọn ustaz jahannama nìyẹn <laughs> subhanallah so bó ẹjọ wa lọ dáhùn ó ti wù nígbà tó ti kọ́ ọjọ́ kọ́ bá irú rẹ tó yẹ kí wọ́n jẹ́ mùsùlùmí gidi ọba wọn pàdé ní ibi tí wọ́n ti tẹ̀ lọ ibi tí wọ́n ti tẹ̀ bọ̀ ibi tí wọ́n ti sọ̀sà nítorí wọn á kó dodo ní yóò ṣòro fún láti rìn torí ẹ ẹdí ká kíyè sára o. خلق السماوات والأرض بالحق تعالى عما يشركون Ọlọ́run ló dá sánmà méjèèjì Ọlọ́run ló sì dá ilẹ̀ méjèèjì pẹ̀lú òdodo Ọlọ́run ọdá gbogbo nǹkan yìí nítorí àwàdà Ọlọ́run ọdá nítorí kò títúmọ̀ ọdá wọn nítorí ìtumọ̀ ńlá ni Ọlọ́run dá gbogbo àwọn ẹ̀dá yìí nítorí kí a lè bá rí wọn ìwọ̀n pé ìta bá lè rí nù ẹ̀ ah, sọ́mọlẹ́ ayé kan àti ìrí àti ìrí mi tọ́wọ́ àǹkàn rí gbogbo ojú sámà náà tó a máa mọ kọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lè dà wá ìwọ ní agbára kọjá sísọ ọba tó dá gbogbo sámà yìí kò gbó kò tí àti ìrìn débi tó ti yarí àárí òpó kan tó ti sámà mú rí dágbé hmm, àti ìrìn sámà tó lónìí àti ètò ọmú yìí subhanallah ọlọ́wọ́n ọba tó ṣe gbogbo eléyìí. bẹ́ẹ̀yàn bá rí ọ̀yẹ́ ká lè gbàgbọ́ wàláhì tó bá gbọ́ mi yẹn máa ro ọ̀yẹ́ kí káfíìrì kan wà láyé káfíìrì ẹ̀yọ̀ kan báyìí kọ́ ẹ̀kọ́ sí láyé ti òun náà ló ti tí ó fi tí ọba ọba tó mú ṣe rí yín pọn la pọn la yín náà ni ti yín ni masha Allah àbí ẹ̀kọ́ ẹnu mi lò ẹtú tó sọ́wọ́ yín kẹ́ wá pọn la hmm. ẹ̀yin náà gbé ẹ̀sìn rí pé ẹ̀fẹ̀ ibi tó ti jáde náà nìyẹn náà ẹtú pọn la náà ni ẹni ọlọmọ ẹtọ mọ́tò lọ́kù lọ́lọ́ mi ẹ mọ̀ pé bá pípìlẹ̀ wa ti rí nu atọ̀ tọ́lọ̀ wọn bá sọ di àwa kó ti rí gàgà bíi tọ́ yẹn náà ọlọ́wọ́n bẹ ẹlẹ́dàá wa wá dá wa látara ńtọ́ lẹ́ẹ̀ látara tó ṣe pé à ń kórìíra pé kó yí wa la à ń kórìíra kó padà sínú wa àtara rẹ̀ lọ́lọ́run ti dá wa tó wá yẹ káwa tọ́lọ̀ ń dá tó mú wa máa dé èèyàn nígbà tá a jẹ́ nǹkan kan tẹ́lẹ̀ tó yẹ kó wá jẹ́ kó àná láti máa ṣẹbọ wàláhì àà kí làwa ṣe tí ń tọ́lọ̀ ń ṣe òfìjọ wa lójú kí la ṣe sẹ́wọ̀n kí sẹ́yìn náà bá ń ṣe nǹkan nísìn ẹ̀yin lọ dàpọ ẹ wá gbé nǹkan mèremère sínú ọkọ ẹ wá gba pé ẹnìkan kà yín ní nǹkan kan àwọn ẹni tó múlé tìyín tó múlé tìyín tó múlé tìyín àgbẹ̀ làwọn náà àwọn náà gbé nǹkan oríṣiríṣiríṣiríṣi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti tẹ̀gbẹ́ ìgbà tẹ wá dé wá gba pé wọ́n ti ká yín ní ti ká yín wá gbogbo ah bàbá alágbèjà ọ̀kan náà àwọn àgbẹ̀ sí ìtẹ̀yìn lẹ́wọ́ ká mi ní èso nǹkan ọlẹ́sọ ẹ ti sọ fún lágbèjà náà sí èsì wọn lọ́wọ́ ká mi ní nǹkan ọlẹ́sọ ọwọ́ akẹ́nìkan láàánú ọ̀gá kí ló ní táwa náà títí ó fi wá jọ wá lójú débi pé tiẹ̀ ló kùtà tó máa jí ká sẹ́wọ̀n kí tí a bá nírú tẹ́lómìn ní tí ẹ ò ní láti jọ wá lójú òkè kí làwa wá dé. tọjọ wa lójú débi pé ọbọ bàbàrà lójú wa mọ kí ni tá a ti ẹ dákun ẹ tọ́ka sí nǹkan ẹyọ kan tá a ti lẹ́nu tẹ fi wò pé ẹ bìkọ Ọlọ́run yẹn náà wà tí o bá lẹ́nu kí ni téèyàn tẹ fi wò kọ yẹn náà wà da wa ń ló fún wa ọjọ́ ń ló fún wa ní ìrànlẹ́ ọjọ́ ń ló fún wa ní làákàyè ọjọ́ ń ló mú wa máa bẹ ọjọ́ ń ni ó pa wa kí wọ́n lè yàn ṣe irọ́ lásán ìyàn ṣe mọ́tò nínúkéni bọ́lọ̀ wọn bá mú ṣe tó lè ṣe ilé yẹn ṣe ìyẹn ṣe bàálù bọ́lá wọn bá mú ṣe tó lè ṣe kò lè ṣe ìyẹn sọkọ tí omi bọ́lá wọn bá fún ṣe tó lè ṣe kò lè ṣe ó wá kó kéèyàn ṣe èèyàn ogun kéèyàn ó ṣe ẹranko ogun kéèyàn ó ṣe ẹyẹ òyìnbó ń tanra rẹ̀ jẹ bàjẹ́ wọn làwọn wà lórí research bọ́sà wọn ti ṣe àgùntàn kan wọn pè dúùlì tẹ́gbọ́n wọn ti ṣe àgùntàn kan jẹ dúùlì dúùlì ó kọjá sọ́nù báwọn làwọn ṣe àgùntàn yìí òyìnbó ń tara rẹ bóòlù ẹ ti ṣe wọn làwọn mú nǹkan kan látara ẹ̀yà obìnrin àwọn ọ̀wá fi tọkùnrin kùn ọwọ́ àti dúòlì ẹ̀jẹ̀ bí dẹ́ mú mílíkì ní kẹ́ẹ̀mú miliki mílíkì ní kẹ́ẹ̀sì ṣe dúòlì mílíkì tí yàrá yà ti yín dá àmọ́ mílíkì ọlọ́ọ̀ náà tún ni tòkí á ní tó wọ́n tún láwọn ń ṣe rìsáàjì kó sàwọn fẹ́ mọ reality ẹ̀mí yẹn gan wáì tẹ́mi ń fẹ́rì títí ń kú wáì ṣé àlè ṣe fi àpàtì fún ọmọ èèyàn dára rẹ̀ ọ̀dọ́ lọ́wọ́ bá mi òun náà wá ń ṣe kúlẹ́ńgé kúlẹ́ńgé pé kò sí rò ó tó bá jẹ́ pé ọlọ́run ọba ọba ti pàpọ́ lẹ̀ pé la amala anna jahannama minal jinnati wan nasi ajma'i mo búra wípé màá fún iná jahannama pẹ̀lú èèyàn àtàlẹ̀dànù lápapọ̀ àbátiri kẹfẹ́rí kan láyé ṣùgbọ́n àdéhùn ọlọ́run ní kàláyé nítorí pé téèyàn á máa rí téèyàn á máa fi gbàgbọ́ wàláì kò sí ìtọ́lọ́run fi hàn kẹfẹ́rí kò sí ètí kèfèrí náà rí ṣùgbọ́n wọn ò ní mà ní wọn lọ́kàn láì fọwọ́ nàbẹ̀ yà wọn létí láì màwọ́ nàbẹ̀ yà wọn lẹ́yìnjú láì fẹ́rọ́ nàbẹ̀ yà ọ̀làyé kankan ẹnàám bẹ́ẹ̀ ló ọ̀gọ́lì ọlọ́ọ̀ni bí ara dábàá ni wọ́n rí wọ́n ti ẹnu ju ẹran dábàá lọ torí bí ẹran bá lọ títí yọ padà wálé báwọn wèrè wọn yẹn bá lọ alọ́ramìramì kọlọ̀ ń dákun kọ́ sàánù wa torí ẹ ẹ máa dúpẹ́ fọlọ́ wọ kó sẹ́yìn mùsùlùmí kìí ṣe nǹkan kan lẹ́ rí tẹ̀ fi jẹ́ mùsùlùmí kìí ṣe bá gbárí kan lẹ́ ní tẹ̀ fi jẹ́ mùsùlùmí tẹ́ lómi ọ̀jẹ́ mùsùlùmí kìí ṣe kí bàbá àti ìyá yín kan tó jẹ́ mùsùlùmí lẹ́ fi jẹ́ mùsùlùmí àánú ọlọ́run láàrin gbà torí kí gbogbo nǹkan yín náà lẹ́ lómi náà rí gbogbo àǹfààní náà lẹ́ lómi náà rí ṣùgbọ́n tó sílò tí ò wúlò ọlọ́run bá tí ṣètò abẹ́ àti pẹ́ fọlọ́ ọlọ́run ló ń da gbogbo nǹkan yìí pẹ̀lú òdodo ni o ta'ala amma yushrikun ẹ̀rí pé gbogbo àyà yìí ọlọ́run parí rẹ̀ pẹ̀lú nǹkan tí ń tọ́ka sí ẹ̀ sọ́ra fún sẹ̀bọ̀ sọ̀rọ̀ ọlọ́run ga ju nǹkan fi sẹ̀bọ̀ sí lọ. ṣé àwọn nǹkan mi ń pè lẹ́yìn ọlọ́run lọ́dà kan àwọn nǹkan mi ń pè lẹ́yìn ọlọ́run lọ́dà lẹ̀ kí ni jésù ga dáná ni jésù kí lọ́dà tẹ̀ bá rí nǹkan dá tẹ̀ bá rí nǹkan kan mú kí ni nǹkan mìíràn tó máa pè náà ògún kí ni mr ògún dá láti sọ pé ògún yẹn òun ló dá kíní kan ló fi jọ wá lójú kí ló dá èsù ń bọ ṣètọ́n tonti pé ọ̀tọ̀ lè sùn ọ̀tọ̀ ní ṣètọ́n ọ̀rẹ́ àwọn Yorùbá lè sùn sẹ́mi kọ́ máa kún yẹn fún fa wọ́n tún máa pẹ́ràn fún fa wọ́n máa bá gbóúnjẹ lọ síbo sórí ta Yorùbá nù ọ̀rẹ́ wa nù tí ọba àjọ rẹ̀ ẹ̀ máa gúnyán ẹ̀ máa pẹ́ran orúkọ fún ẹ̀yin tẹ̀ ń jẹ pàmò tẹ̀ ń kó dídí orúkọ fẹ́ sùn subhanallah a ó ti ní láàrin fún yorùbá yorùbá lẹ́nu ó ti láwọn péjì lọ́wẹ̀ kọlọ bá wọn wọlé ọ̀dà wọn subhanallah tó o tún bá ti gbogbo nǹkan tẹ̀ ń pè lẹ́yìn ọ̀nà kí làwọn dà wọn dà nǹkan kan ọlọ́run lọ dá wọn náà jẹtọ bá débẹ tala gbọ́dọ̀ Allahu Rabbul Alamin àwa bára wa lórí pàǹsí lọlọ nìkan ọyẹ ká dúpẹ́ àbí ọyẹ ká dúpẹ́ ọyẹ ká dúpẹ́ tó ẹjọ kí adúró báyìí insha Allah tó bá di ní ọ̀la dánilẹ́kọ̀ọ́ wáyé kò wáyé níbi èkó ní ó tún wáyé ìdánilẹ́kọ̀ọ́ wa ń bí yọ tẹ̀síwájú lọ́túnla inṣàlá kọ́lọ̀ ọba kó gbà fún ní mọ́sálásí wa ń bí lójoojúmọ́ nínú Ramadan ìṣínú wa tó jẹ́ pé wọ́n á máa pèsè oúnjẹ fẹ́ni tó bá wù láti ṣèlú níbí lójoojúmọ́ nínú Ramadan títí tí Ramadan ò fi parí abẹ́lẹ́ wọn bẹ́lẹ́ dá wa kọ́ wa sàn àwọn ẹrú wọn agbátẹrù rẹ lẹsùn lórí Ọlọ́run bá kọ́ mọ́tò wọn ní ládàá rẹ nínú Ramadan tá a wáyé ẹ má gbàgbé pẹ́sìn là ń ṣe kìí ṣeré là ń ṣe ó ṣe ṣe kí nǹkan kan wà tí ò yé wa táwọn ọmọ nípa ẹ̀sìn wa náà sì ti ń wò pé á béèrè nípa rẹ ẹ máa ṣe béèrè nítorí pé ìmọ̀ nínú ọgbà dàbí.